أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمره ونفخي ونفخي بسم الله الرحمن الرحيم الحمد لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على رسول الله وبعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته àádá ọpẹ́ púpọ̀ fún ọlọ́run ọba alágbára ọba nǹkan ṣoṣo bákan náà ni a tọrọ àlékún kí àti ìpè fún àlùwà Muhammad sọlọmọ sọlọ ìjáàmù ọlọ́run ọba àlọ́bí àwọn ará nílẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tó bá tẹ̀lé ìlànà títí di ọjọ́ ìwé ní àkèyàmù abẹ́lọ́ bí ọmọbọ́n bó ti wà ní àwọn ìlú mẹ́wàá tó ń láyé tí kálukú ń ṣègbìyànjú láti ṣokùnbẹ́ lẹ́yìn tó lọ́kọ́ ní ọlọ́run tó wá ṣokùnbẹ́ gbogbo àwọn ìjọsìn tí a bá ń fi lọ́sàn àti lóru ọlọ́run tó wà fún wa kó wá sí wá lọ́wọ́ àlọ́ chánínà kan sí wá lọ́wọ́ àlọ́ ìlànà ìlànà ìlànà ní ṣókí pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run ní òní àti ọ̀la òní àwọn àpáwọn nípa òkú wá sọ̀rọ̀ ìbí ní ojú ọ̀rọ̀ àti ìrọ̀lẹ́ òní àti ìrọ̀lẹ́ ní ó fi láǹfààní àti wá sáwọn àlàyé kan agbọ́n tí a fẹ́ gbéyẹ̀wò rọ̀ wá ká fẹ́ gbéyẹ̀wò ó dàpọ̀ bí ó tọwọ́ bọ nínú lọ́jú pọ̀ ó fà kọjá sí pé lẹ́yìn bá fi àwọn lectures láwọn àyè kan nínú ìlú àwọn àfáà ní ọkọ̀ tako kìí ṣe pé wọ́n tako nìkan wọ́n lè rẹ́dí àti ìlú ọ̀gbọ́n jù eléwòlá bá olóko láwọn ẹ̀wọ́n náà bí gbogbo bá rí ní nínú àwọn tí ọ̀gbọ̀n tọ́pìkì yìí yé àwọn àpá àjẹpẹ̀lú tí má lára àwọn àpá àtàmà tí ó kán lọ ọkọ lárúbáwá àtàpá tọ́lọ́ bá sáàánú tọ́lọ́ ní kọjá sí pé ó rẹ́nu kan ní àkídà tí wọ́n fi kọ́ àkídà alùsùnmọ́sí wàlìjàmà òun nìkan tọ́pìkì yóò lè dárò lónìí tá a bá kó mùsùlùmí ọjọ́ ìjẹ́ nílẹ̀ ìlú àti wáyé over ninety percent wọn ọ̀dà bọ̀ọ̀lù ilé ẹ̀sìn tọ́jọ́ pé lónìí ọ̀rọ̀ àtàwásùlù wàlúwàsílà òun la fẹ́ fi sọ àtàwásùlù wàlúwàsílà nítorí ṣe pẹ̀lú mímọ fi nǹkan ṣàbẹ̀wò mímọ fi nǹkan ṣe alágàtà. láàrin àwọn àtọ́lọ́ fún tá a fẹ́ kọ́lọ̀ ṣe fún wa ẹ̀kọ́ wo ló rọ̀ máa ṣe ó dẹ̀ tó ní í ṣe pẹ̀lú abala kan nínú ọ̀rọ̀ àdúrà bá máa ṣàdúrà ẹ̀yẹ rẹ̀ ti súnmọ́ ọmọ àbóbi nìka kẹ́ni káwọn àbọ̀ ọmọ ṣàdúrà máa yìí bá ọlá àbáwá lókè lókè à sincerely ọ̀dà nǹkan máa ń lọ́wọ́ ọlọ́wọ́lá ọyàn màmá mi sí ọlọ́wọ́lá bàbá àti mọ́níwà ọlọ́wọ́lá bíbù tẹ̀lifẹ́nì ọlọ́wọ́lá àgbàṣẹ ọlọ́wọ́lá oríṣiríṣi àwọn nǹkan àìyàn tó ọlọ́wọ́lá ṣé kan ọlọ́wọ́lá bàbá wa nílé kíní kan jẹ́mọ̀ tí wọ́n sọ yé àwọn ìgbà ní ìtawà wà wà fún àwọn òye á ìbò lè yẹn ti fẹ́ kó àlàyé tí yóò fi di àwọn àfá yìí tó ní pọ̀pọ̀lọpọ̀ òye fara balẹ̀ nínú wá àtúndá yìí wọn èlò ọdún wá àti gbọ́ ọ̀rọ̀ kùránì àti sílẹ̀ wá àti tí wọ́n láìkì wá àti drama pé àbá ẹ̀ẹ́dẹ̀rán ni wọ́n fi ń dáná sùn á ohun rẹ̀ dùn gan-an tí wọ́n wá nìyẹn أعوذ بالله من الشيطان wà sí wákàtí méjì ilé orin kan náà ni yóò mọ̀ wá sí tẹ̀múrù láyá yìí tẹ̀múrù láyá yìí yóò wá ó láyá ní ìtumọ̀ wá mílíọ̀n wá sáwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìtumọ̀ sọ jẹ́ tiẹ̀ ìtumọ̀ pé kò kan lẹ́rìí sọ ọkọ̀ ohun dídùn náà làwọn àfẹ́ gbọ́. kó sì rí léèsì ẹ̀mọ́rọ́ òṣèlú kó rí léèsì ẹ̀mọ́rọ́ àwàdà káwọn èèyàn rẹ̀ á àbá yẹn sọ̀rọ̀ ó gbú àwọn APC bàjẹ́bàjẹ́ ó PDP ó sọ̀rọ̀ báwọn gẹ́gẹ́ báwọn ìfẹ́ gbọ́nu wá àtijọ́ ọ̀jẹ̀ kan gbọ́gbọ́ náà àwọn èèyàn sábà àtẹ̀yẹ torí nígbà táwọn àti bẹ̀rẹ̀ sí ní gbọ́sùnà yìí táwọn ń sàwọn àlàyé tó rí báyìí fún wa wà láìka tó gbọ́ ní ọlọ́mọdé sàwọn tó fi wàlá ìwọ́n ọ̀rọ̀ sàmù wa ó lé ní sí rẹ ọlọ́run là bá ní kíní kan wọlá ti àwa ti gbọ́ òkè lé òye ìlé mẹ́ta ọlọ́run wọlá mọ́ máa tí mo lè fi tètè àwa sùn lọ́dọ̀ ọlọ́run ilé wọlá kàbá náà wọlá ọmọ máa wọlá tó lè kàbá wọ́n bá wí pé a ti mọ irú nǹkan tá a lè ti tọrọ tá a lè ti ṣàtẹ̀gùn lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n lónìí wọ́n dàrú àbá ibi inú àwọn nǹkan ìdẹ́ rẹ̀ tí ètò orí tẹ́lá tó sọ́dà rẹ̀ kẹlẹ̀ ní òyìnbó sọ́sọ́ wọ́n sì bẹ̀rẹ̀ aláàrùn ṣùgbọ́n wọ́n fọ́kọ̀ lóra àdàbí nígbà bá dé pé fáà lè fọ́ láàmẹ́bí tọrọ ọlọ́wọ́ láàmẹ́bí ìyẹn gan ò fẹsẹ̀ nílẹ̀ gbogbo àwọn tàwásà gbígbì jà yí bàbá délẹ̀ irú àwọn tó bá tó padà ń gbọ́dà ní lẹ́kọ̀ọ́ yìí fẹ́ rọ́pọ̀lọpọ̀ àwọn àfáà náà ló wa tí wọ́n gbọ́ yé èèyàn kẹ́ nídìí kéèyàn wà nílé ẹ̀ èèyàn nídìí kó so sùúrù pẹ̀lú wọn wà láìwọ̀n ẹ̀rí bá jíjí gbọ́ yé torí pé tí wọ́n fẹ́ sọ fún wọn ìkọ́ta kó kí bẹ lọ́dọ̀ wọn téèyàn bá dẹ̀ fẹ́ sọ tọ́ka kó kí bẹ lọ́dọ̀ èèyàn wà á kàn bẹ́ǹsì ẹ̀ ni irú bá ń sọ fáwọn ọ̀dọ́ tí wọ́n ń dàgbòrò ló kọ súnmọ́ nìyẹn tí wọ́n ń kà fárá mi

iṣẹ́ tó lé lọ́dún mẹ́wàá ni tí àbá fi wá gbọ́ yọ tí àbá ti ló tó kún ìyẹn tẹ̀ báyìí kéèkì tẹ̀sí ń tẹ̀mí àjọ dúró ni òbúrò ọkọ ọmọ burúkú ni mí ọmọ ọmọ dáadáa ni mí tọrọ ọmọ dáadáa tí mo ṣe ṣùgbọ́n mo ló ṣe dáadáa tó mi jù olórí dáadáa ní kọ́ ọ̀nà mi lẹ́kọ̀ọ́ bàbá bàbá mi lọ́mọ mi lè tó lọ́mọ mi lè ló tó fẹ́yàwó fún mi tí ò jẹ́ ẹ̀fẹ̀sì so olú bàbá yẹn gbọ́dọ̀ ṣe sùúrù pẹ̀lú ẹ tí ó fi gbọ́tọ̀ lọ́mọ yẹ tó fi wá gbọ́ yẹ tó fi jáde gbogbo àwọn táwọn àfọ onídíjà wọ́n sọkọ́ ní olé gbogbo àwọn ètí máa rin gbogbo àwọn àti gbogbo ẹ̀ lájá bọ́kẹ́ẹ̀tì kankan àsùnjùmọ́lẹ̀ iṣẹ́ tó lé lọ́dún mẹ́wàá ni. so ìgbà àwọn àròkọ fẹ́ káwọn ìsáré gbọ́ yé pé ọ̀yẹ́ ká máa tàwa súlù pẹ̀lú ọlá ànábì pẹ̀lú ọlá aṣẹ́wò pẹ̀lú ọlá òkè pẹ̀lú ọlá àṣàfà àti máríwà pẹ̀lú ọlá mọ́kàmọ́dún ọgbà sùúrù ọgbà àlàyé ká fáwọn èèyàn láti kiri ìpìlẹ̀ jẹ́mọ̀ tá nǹkan méjìlá púpọ̀ àtàwà súlù wàlúwàsílà nínú àwọn àfa àtọ́fàlàyé pọ̀ lórí ẹ̀ òun ni sheikhul islam ibn taymiya rahimahullah nínú majmu fatawa sheikhul islam bàbá ní odidi àlàyé tó pọ̀ nínú ẹ̀ kódà tá a rí nínú àwọn àfa àtọ́ yọ ààrin ẹ̀ bóde nínú majmu fatawa tọ́jẹ́ pé tíra yẹn dá wà tọ́jẹ́ pé kìtàbù mustaqil àtàwọ́sùlù wal wasila tí wọ́n fi ṣàlàyé àwọn tọ́jẹ́ ká gbóyé àfáà níta bá ń sọ̀rọ̀ àtàwà súlù ìfi ń jẹ́ bẹ́ẹ̀ òun náà ni àtàkọ́ búrú ìlàṣẹ èèyàn fẹ́ súnmọ́ nǹkan ẹ mi yé a fẹ́ súnmọ́ nǹkan kan bákan náà wàtàwà súlù ilé a fẹ́ dára wa pọ̀ mọ́ nǹkan yẹn the afẹ́ ṣe wá sùlù ara wa afẹ́ dara wa pọ̀ mọ́ nǹkan àfáà ní tàbí káàkiri ẹ̀ sọ pé àtàkọ́rù ìlálìmọ̀ tìlú nǹkan kan tá à ń fẹ́ tá a fẹ́ kó jẹ́ tiwa tá a fẹ́ jẹ́ kó di tiwa a àwa ń wo bá a fi lè súnmọ́ nǹkan yẹn tá a fi dára wa pọ̀ mọ́ ìrọ́gbà pẹ̀lú pé a ní rọ́gbà a ní interest a nífẹ̀ẹ́ nǹkan yẹn àáfàá ní ṣùgbọ́n tá a bá wá ń sọ nínú ṣẹ̀ríà òun náà ni àtàkọ́rùbù ilà lọ́ọ̀yì bí kúlì rọ́gbùbàkín sísúnmọ́ lọ́n pẹ̀lú gbogbo ń tá a bá fi lè sojú kòkòrò lọ́sọ́dọ̀ lọ a fẹ́ súnmọ́ lọ́n àwa lè súnmọ́ tá a fi lè sojú kòkòrò lọ́dọ̀ rẹ̀ wàtàkọ́ dùn ilé yìí àtúnwá afẹ́ proceed afẹ́ advance lọ ọ̀dọ̀ ọlọ́run afẹ́ tí kankan síwájú ọ̀dọ̀ ọlọ́run pé ìwọ ọlọ́run tí mo kọ̀ dámọ̀rì tí mo ti ṣáájú fún wọ ọlọ́run ọba rẹ̀ láti fi nǹkan yẹn súnmọ́ láti ṣe kí ni wàtàwá súnú ìlàrí gbọ́ mo fẹ́ fi wáyọ̀ náà rẹ̀ ìyọnú rẹ̀ tí mo fẹ́ fi wáyìí kó fi já sí wípé nǹkan kan tí mo ní rọ́gbà nǹkan kan tí mo nífẹ̀ẹ́ sí kọjá bóyá kí n túmọ̀ sí olè jẹ́ olè yí wa mo fẹ́ kọ́lé mo wá wo bí wo ni mo ṣe lè súnmọ́ lọ tí o fi kọ́lé fún mi ilé mi tí mo fẹ́ mo wá ní ìwọ lọ ọ wá kọ́lé fún mi kọ́lé fún mi mo wá ṣàdúrà mo fó kọ́ ọlọ́run bẹ́ẹ̀ lọ́run ó kọ́ ọlọ́run yẹn ni mo fi súnmọ́ lọ́run ìgbà míì bọ́yára bọ́yára mi ò yá àbárẹ̀ nìkan ẹbí mi ò yá àbárẹ̀ nìkan mùsùlùmí ò yá mo wá fẹ́ kọ́ lálàáfíà wọ́n ní ẹ̀ẹ́pà tó méje ṣùgbọ́n méje yẹn ló fi súnmọ́ ta ní sọlọ sọ́lọ́ wá ní méje súnmọ́ òun garawe o méje ìgò méje ewúrẹ́ fẹ́ni ṣe tọgbà gbá méje ibi àgbà ti wá máa ń gbà gbogbo alamọ pé kò sí tó burú ká gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ kò sí tó burú ká ṣe kí ni ká súnmọ́ ọba àlekè ọlá torí pa afẹ́ gbà nǹkan lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n bò láti wá máa ń súnmọ́ bò láti máa ń gbà nǹkan ìyẹn ní tá a fẹ́ sọ lórúkọ àti máa ti ń jẹ́ tàwa sùn kí wá ní àlùwàsílà àáfàá lóhun náà ní àlùkùrúbà wàlúwàásípọ̀ wàmá yùtàwásọ́lùbì ìláṣẹ́ yìí àáfàá ní nǹkan tó jẹ́ pé lásúnmọ̀ gẹ́gẹ́ òun ni wá púpọ̀ òun ló máa jẹ́ bí ta ni ó jà láàrin náà láàrin àwọn àtẹ̀ntà àfẹ́ gbà nǹkan lọ́wọ́ sa láàrin náà sọ̀rọ̀ pé ní ọ ń bẹ nínú

ìgbàgbà ìmáàmù ẹ̀wà ń bí o bẹ́ẹ̀ ti ṣe alárinà ìjọ kan náà sábẹ́ ìrànwọ́ abọ́lójú ẹ máa lọ èèyàn lè lọ wá àlùwàsílà tọ́wẹ̀ tó máa jẹ́ láàrin fún síbẹ̀ náà wọ́n tún ní fún ọ ní tọ́ǹfẹ́ ṣùgbọ́n tó máa ń súnmọ́ jù ní pé téèyàn bá wà téèyàn bá lo àlùwàsílà tó lo àtẹ̀gùn gidi ìtọ́ ọ̀fẹ́ yóò ṣe kí ni yọ jẹ́ tiẹ̀ ṣùgbọ́n kì í ṣe gbogbo wa àfẹ́ntọ́ wá já láàrin náà tá a ti ṣe àtẹ̀gùn lọ sọ́dọ̀ ọlọ́run tá a ti súnmọ́ lọ́run tá fi ń wá a ọ̀wọ́ òun nìyẹn. àáfàá ní nígbà ní àlùwàsílà kọ́dísẹ̀ bìmánà dárọ́jà wàlímọ́nzílà àáfàá ní pé nígbà míì ìgbẹ́ wàsílà yẹn lè jẹ́ pé nǹkan tó nípò sẹ́nu pé bẹ́ẹ̀ fi ṣe àtẹ̀sẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ nǹkan tó nípò fẹ́ẹ́ gbà kan ó ń bára afọ́jú mùsùlùmí ni ó lè nípò lọ́dọ̀ ọlọ́ ṣùgbọ́n nílé ayé kò nípò ilé ìlọ́pù tó ń dò fún wá ní ọ̀dọ́ fẹ́ yá èmi ò léyọ̀ o ilé ìsìn tọrọ owó ìfún àmì ìlú léyọ̀ o abíbẹ̀ ẹ̀kọ́ ọlọ mẹ́rin kan tọ́já sí ibi ọkẹ̀ ó ní wàhálà ẹja náà pa àwọn náà ń inú gbàrà sí bẹ́ẹ̀ ẹja o yẹn gbọ́dọ̀ ó wàlìmọ́ńsílà tó nípò tó níye lórí tọ́jẹ́ pé ó ní màkánà ó wà ní position of authority nǹkan tọ́jẹ́ pé èèyàn lè fi ṣèlú òní àáfàá nírú ẹ̀ òun náà ni ọ̀rọ̀ bá náà ti sọ́lọ́ lọ́wọ́ ń sọ tó ní pé umma sàlúwọ́ fa iná tó ń fi láàfẹ́ bá rí ilá wa an àfúnà anàhú anábì àsàlà nígbà tó ń sọ nípa ọ̀rọ̀ ọ̀run pípé sẹ́wọ̀n pé nínú ẹ̀kọ́ Islam tí wọ́n bá pè wọ́n tán wọn ò fẹ́ ká máa jẹjọ owó lo ká máa tójọ́ tí wọ́n bá ń pè wọ́n lọ́wọ́ ẹni tó ń pè wọ́n ní Akbar allah Akbar àwa náà sọ Akbar Akbar la àwa náà sọ bẹ́ẹ̀ anna

wàsọ̀láàtì lọ́kọ́ ìmọ̀ àti muhammadani wàsílátà wàlfàdílà wàbàásù màkọ́mán mahmuda alẹ́bí wàhádìtàwù níbòmí ìnákàlá tó kọ́sí ìnìyà jama'a tẹ́ báwo àti muhammadani wàsílátà wàlfàdílátà wàsílà níbẹ̀ yẹn ipò ńlá ni. Wasilata, ìwọ ọlọ́run bá ní fún ànábì ní àlùwàsílà àwọn kan lága kan ní nínú àlìjánná fànábì nìkan lọ́lẹ́kọ̀ọ́ sí àwọn kan ní kèé sàga àlùwàsílà ìwọ́n nípò a special honour tọ́já sí pé ẹ̀dọ́ ọlọ́run ẹ̀yọ ọkàn náà lónìí ànábì wa ní ẹ máa bá mi tọrọ rẹ̀ torí fún mi èmi náà ó sì pẹ́ rẹ̀ tọ́ bá di lọ́run ká ni yọ lẹ́kọ̀ọ́ sí pẹ́ mi ìmáàmù mùsùlùmí gbà wá àwọn àṣàbù súnà bíi àbúdáwọ́dà àti bíi nìyí kan náà gbà wá tẹ́ ẹ bá wo wàsílà bíi kí ló túmọ̀ sí o àdárọ́jà tó lè rí ya ipò ńlá àṣẹ táàbà ti ṣe àlùwàsílà táàbì ṣe wá súpọ̀ níbi tàwa súlù wa afẹ́ sàfẹ̀gùn lọ́sọ́dọ̀ ọlọ afẹ́ tọrọ oore lọ́dọ̀ ọlọ afẹ́ wá oore lọ́dọ̀ ọlọ àṣẹ ń tá afẹ́ fi kò gbọ́dọ̀ nkara nǹkan rádaràda ọlọ́run wọlá ọmụ yaa ọmọ ìyá rẹ̀ ọmụ. Ọlọwọla ń tọrọ ọmú ọlọ́run wọlá jíbítọ̀ òun ní jíbítọ̀ tù ú ọmụ fádì òun lè sun mílíkì ó tún lè sun nǹkan míì jẹmọ́ tó tọrọ ọlọ́run wọlé abíwú jèlè sẹ́ni wọlé omi jẹ sẹ́sẹ̀ láwọn èèyàn wá ń lẹ yorùbá ìkú sẹ́rìn tó yàn nípa àyàn kan wọlé àdàṣẹ́rí wọlé eyín mọ́kà eyín mọ́kà ti ń tọrọ bàbá mi wájú rẹ bàbá rẹ tó jẹ́ mẹ́mbà ni ó ń mọ́sálásí jẹ́ mẹ́mbà ni nígbà tó àwọn àti òǹtìlá nírọ̀lẹ́ àwọn ni wá gbórí lálẹ́ kan nínú àwọn àbá àtòmùsí láàrọ̀ lẹ́wọ́n gbowó ó sì dalẹ̀ àwọn ológun ní ìsìnwá gbóni lọ ẹ̀yìn ti ṣètì yín fún àwa náà ó ṣètì wa lálẹ́ ṣe bàbá rẹ tó ní tọrọ náà bàbá rẹ ológun ní lójú tọrọ bàbá rẹ tó ní ẹbọ ó ní kìnnì kan tí máa tí máa tí máa kọ̀kọ̀ sínú ilé bàbá tó fi ń tọrọ náà ní wọlá àfà níwájú rẹ àfà rẹ tọ́já sí wípé àfà ẹgbẹ́ jí olóògùn kàní àti ń tọ́ ọba fẹ́ fi tọrọ lọ́dọ̀ ọlọ́run ọ gbọ́dọ̀ jẹ́ nínú àwọn tọ́jẹ́ kó wà mọ̀ṣúrọ̀ ìta àṣẹ lófin tó sì já sí wípé ó fẹ́ sàtẹ̀kùn lọ́sọ́dọ̀ ọlọ́run ọba nípa bá wá ń fẹ́ fi lọ́dọ̀ pọ̀ nínú kùránì nínú àyà 35 ọlọ́run ọba ní yá اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون ọlọ́lẹ́yìn olùgbàgbọ́ òdodo àti tá à ń sọ yìí ẹni tí yóò lè gbọ́ yé mòmí níní ìwọ́tọ́ ọgbọ́ náà ń gbọ́ èmi ọlọ́run ẹ̀páyé èmi wájú bu ìlú wa ẹ̀wà ń fẹ́ fi pàtẹ̀mù lọ sọ́dọ̀ ọlọ́run òòrè tẹ̀ bá ń fẹ́ àtẹ́tẹ́ ẹ bá ti ń wà nǹkan lọ́dọ̀ ọlọ́run ibùtẹ̀ wú ilé ìwàsílà àti ibùtẹ̀ wú ilé ìwà afẹ́kọ̀ ẹ̀wà nǹkan tẹ́ ẹ lè fi pàtẹ̀mù tẹ́ ẹ lè fi sálárìn láàrin ìyá àtọ̀lọ́run nínú tọ́ba tọ́lọ́run wájà èdò òfin ìfẹ̀lẹ́ lè làálàá kọ́ńtò fúlẹ́fù ẹ wá máa gbìyànjú sójú ọ̀nà ọlọ́run kẹ́ ẹ lè jẹ́ni tí ó jèrè kẹ́ ẹ lè jẹ́ni tí ó rí kẹ́ ìyẹn lọ́wọ́ bá sọ ní sọ́lásù ìmáyídà áyà kíni àti báyìí. jẹ́mọ́ tẹ́ bá ti wò àti rẹ́ẹ̀dì kan kí la fẹ́ fọlẹ́ tọrọ kí la fẹ́ ti tọrọ níwájú ọlọ kí la fẹ́ ti súnmọ́ lọ́run kí la fẹ́ fi gba nǹkan tá a ní tírẹ́sì nínú ẹ̀ níwájú ọlọ́run yẹn gan ni iṣu agbọ́dọ̀ gbọ́ yẹn yé kọ́lọ́n kò jẹ́ agbọ́ yé nínú bòmí nínú alukur'an pàápàá tá a bá lọ wọ suratul Isra Quran chapter seventeen aya fifty six dé fifty seven ọlọ́run ọba tó ń sọ̀rọ̀ níbẹ̀ yẹn kúlíbi olùlẹ̀bí náà zàá àtọ̀ mi ni. فلا يملكون كشف الضر عنكم ولا تحويلا أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمة ويخافون عذابه إن عذاب ربك كان محظورا ọlọ́run ní ọya pẹ̀ẹ́tẹ́ fi ní àfi gbogbo àwọn tẹ́ ń rò pé wọ́n tún lágbára wọ́n tún já mọ́ lẹ́yìn ọlọ́run ẹ̀sìn wọn wá gbogbo àwọn tẹ́ ẹ fẹ́ máa fi fàtẹ́gùn lọ sọ́dọ̀ ọlọ́run nínú nǹkan tó ẹ̀ wá pè wọ́n wá àwọn tẹ́ ń wá rí fún lẹ́yìn ọlọ́run ẹ̀sìn wá fọ́lá gbogbo àwọn òòsà òkè òkè gíní kan omi gíní kan ìgbà yàyà rẹ ìwọlá gíní kan kan ọlọ́run ní rẹ gbogbo àwọn wo gbogbo àwọn nǹkan míì lẹ́yìn ọlọ́run yìí wọn lágbára àti múnira lọ wọn à lè ṣe ká ṣùgbọ́n tọ́lọ̀ ń bá rárá mú ẹ̀fọ́ rí wá fún yín wọn à lè lẹ́fọ́ rí lọ tẹ́fọ́ bá jẹ yín wọn à lè lẹ́fọ́ ọmọ jẹ yín wọn à lè ní kébi ọmọ pa yín tọ́lọ̀ ń bá fẹ́ẹ́ fìdí pa yín wà láyé yóò lówó lọ yóò sì lóúnjẹ ibi ò sì mọ̀ pa kò sì ní ráyè òjò ó lè jẹ́ kó fẹ́ ju òkèlè kan làwọn ọlọ́pàá ló wọ́n sì mú lẹ̀ àbá tọ́lọ ń bá bìbí rárá kọ́ ta ló lè mú lọ gbogbo àwọn nǹkan míì lẹ́yìn ọlọ́run yóò lè mú lọ wọn lágbára láti mú nira lọ fún yín wà láàárín wọn lè yí ìnira yẹn padà sí àǹfààní ọlọ́wọ́ á ń sẹ́rí gbogbo àwọn nǹkan yìí ọláìkà lẹ́bí rẹ̀ yẹ̀bẹ̀ ọ̀run náà yẹ́bùsà ọ̀run náà ìlà ọ̀rọ̀ bìí ìhùn wá sí gbogbo àwọn nǹkan yẹn náà làwọn ń ń pè tẹ́ ẹ fẹ́ fi wọ́n wá láti fi wò pé balẹ̀ tó tiẹ̀ wá súnmọ́ nínú yín tó sì ń retí ọlọ́run ọba tó sì ń báyà ìyá ọlọ́run torí pé ìyá ọlọ́run ọba kàánà ìyà tí wọ́n ti kìlọ̀ ẹ̀ fún èèyàn ni pé tọ́ ọ béèrè lọ sí tọ́lọ̀ ọ̀fẹ́ tọ́ ọ lọ fi tí ọ̀yẹ́ kó o fi ṣe alágàtà àbátẹ́gùn lọ ọ̀dọ̀ ọlọ́run tó fi á di ṣíríkù mọ́ ọlọ́ kí ọlọ́run bá dé ọ̀sẹ̀ tó lè nà ọlọ́kọ́lá wà lẹ̀ tá a àwọn àwọn ìpínlẹ̀ ní à ọlọ́run sí wọn nígbà tí wọ́n ń sàlàyé àwọn àáyá yìí wọ́n ní tọ́lọ́ ọba ń sọ níbẹ̀ yẹn òun náà ni ìdé èèyàn fi ń súnmọ́ lọ wọ́n ní ìyà máa yù takọ́rọ́bù ilé ìgbénàlùwà àjìbá wàlùmùsàhábà àtàwọn ìdé èèyàn ń ṣe tó fi ń tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́ tó fi ń súnmọ́ lọ nínú àwọn tọ́jọ́ ranyàn àtàwọn tá a fẹ́ àṣetà bá fẹ́ fi nǹkan pàtẹ́kùn lọ́dọ̀ ọlọ́run àbá tọrọ àbá pé láàrin wa a lè lo àwọn nǹkan ọ̀ràn ìyá ń ṣe a lè lo àwọn tá a fẹ́ ìtì káàbù rẹ mi ò ṣe ayé mo láwọn tó pọ̀ n ṣe mo pa wọ́n ti mọ̀ wá tó mọ́tọ́lásí ọjọ́ mẹ́wàá fún wọn lọ ọlọ́run ṣe báyìí fún mi nínú omi òtútù nígbà bá dé iṣẹ́ rí ilẹ̀ ó lè jẹ́ nínú ọ̀ràn yàn àbí nǹkan tá fẹ́ ṣùgbọ́n àwọn àlàyé mi nǹkan ń bẹ fi nígbà bá débẹ̀ níbi ọ̀rọ̀ iṣẹ́ rí rọra rí nínú àwọn onímọ̀ kí wọ́n wá wa ní sọ́ra pé àwọn akẹ́kọ̀ọ́ bá jọ tẹ́lẹ̀ pé di

nínú suratul Isra wọ́n ní yíyà lókòrúbátù ìlàlọ́yì bìlàámà bìmá yorùbí wọ́n lòun náà nìka súnmọ́ lọ pẹ̀lú iṣẹ́ tí yọ yọ ọlọ́run ọba nínú kéèyàn wá fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ fún ìwọ ọlọ́run ìwọ ọlọ́run ìwọ ọlọ́run wọlá wípé oṣù mẹ́ta rẹ̀ tí mo ti wọ kálúà tí ìrìn sámà gbàdúrà ó ń fi kálúà sọ̀rọ̀ kálúà dídí àti wọn ọ̀fẹ́ ká lọ́wọ́ kálúà torí pé kálúà gan tẹ́lẹ̀ kì í sara ìsìláàmù ìsì káàpù ṣébí lára mọ́tàláàjà oríṣi káàpù làṣọ ẹ̀kí mo jẹ̀mọ́ àbẹ́ ẹ̀kí mo jẹ̀mọ́ ẹ̀kí dímọ̀ àbẹ́ ẹ̀kí dímọ̀ ẹnìkan wá lọ sí yàrá kan kótópó kò rí sánmà ibùn mẹ́díkálì ó tún fẹ́ràn rẹ̀ léèmọ̀ ojú rẹ̀ orí mọ̀lẹ́ tọ́ba tó yà ojú rẹ̀ ọmọ tí n ti jẹ tẹ́gbẹ́ ojú kan náà mo ti ń jẹ mo ti mu mo ti ń tọ̀ tó ti bí bí àkọrọ ìdí wọn ọ̀ràn tẹ́lẹ̀ ìsì káàbù lèèyàn máa ń ṣe mùsùlùmí èsè kálúà àwọn aládàádáálẹ̀ àwọn tí ẹ̀wọ̀n ọ̀gbẹ́ sí ìyẹn máa ń ṣe kálúà ọlọ́ọ̀dẹ̀ ti pa kálúà gan rẹ kálúà mo sì láyé náà ìgbà kan náà máa ń ṣe kálúà ní olùgbé ṣéwò ẹ̀rọ tó bá wò sùn máa wọn ní o wọ́n fẹ́lẹ́ máa fẹ́ dìṣùgbọ́n àgbóòrùn rẹ̀ mọ́ torí gbà tí wọ́n bá jáde kálúà wọ́n kọ̀ọ̀kọ̀ mọ́ àmọ́ torí gbà tí wọ́n bá jáde kálúà báyìí

ábúrò a gbàgbé kọ́lọ̀ ń gbàdúrà rẹ̀ sì dùn ọ́ jẹ ẹ̀jẹ̀ ni kí ni so èyí ọgbọ́dọ̀ fi nǹkan burúkú tọrọ àbẹ́yẹ̀ pé ìwọ ọlọ́wọ́ lápẹ́ lè má mú bọ̀ ọtí lébì lébì lójoojúmọ́ òun fẹ́sẹ̀ èèyàn fi lọ nínú tó gbọ́dọ̀ yọ ọlọ́run nínú ni so ti wọ́n lọ́wọ́ lápẹ́ náà kó ń pàdé kó ń bí àbáwá ibùdó àbá tó wọn náà sọ ni pé àlùwàsílà yẹn àlùkùnbà níta àti sọmọ ọlọ́run ni àbáwá kọ̀tàádà àwọn níta kọ́rọ̀ ọ̀gbìn ilé yìí lìtọ́ àti yìí wà máa yòrò bí ní náà pẹ̀lú kẹ́ ẹ máa ṣe tọ́fẹ́ àtiṣẹ́ tí yọ wọn ní tọ́lọ̀ ọba ń sọ nìyẹn àfáwà ibùdó kẹfẹ́ àwọn ní àlùwàsílà wọ́n lóun náà ní kọjá sí wípé ń tá fi lọ ọlọ́run kó fi já sí pé tà sí lùlù mọ̀kúsùdì nǹkan tá gbà lérò ní tá fẹ́ ní tá dìsáyà ní tá wíṣ ní tá wọ́n pé mo fẹ́ kélé ọ̀hún jẹ́ tèmi kó lè jẹ́ tiwa wọ́n ní ní ń jẹ́ bẹ́ẹ̀ òun náà ni àmàlù sọ́ọ́lẹ́hà àwọn iṣẹ́ eré òun náà ni àlùwọ̀sáyì òun làwọn okùnfà kan àwọn steps kan tọ́já sí pé yóò sọ wà mọ́ lọ pẹ̀lú májẹ̀mú rẹ̀ ìṣẹ̀rìtọ́ ìhà al-ikhlas wal-mutaba'ah pẹ̀lú gbéṣẹ́ eré táàsọ̀ pé làbẹ́ ìgbà lọ́dọ̀ ọlọ́ afẹ́ ìgbà lọ́sọ́dọ̀ ọlọ́ ọgbọ́dọ̀ jẹ́ ìta ṣe

aṣọ jẹ́ nǹkan tá a fi kọ́ sí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní tó bá wá rí gbogbo tí ń jẹ́ tàwa sùlù na sọ́nà méjì mélòó ọ̀nà méjì ìkọ̀ọ̀kan nínú wọn ó tún wá bímọ ìkọ̀ọ̀kan nínú àwọn yẹn ó bímọ àti alákọ̀ọ́kọ́ àlùmọ̀ṣọ́rọ̀ ìmá wáṣẹ́wù lọ́sọ́dọ̀ ọlọ ìmá fi nǹkan kan falágàtà lọ́sọ́dọ̀ ọlọ ìmá dúnnímọ́ lọ́hùn pẹ̀lú àwọn nǹkan kan tó bá bọ́ lọ́hùn mu tó bá ṣẹ̀rí àná jẹ́mọ̀ tí èèyàn fẹ́ tọrọ nǹkan lọ sọ́dọ̀ ọlọ́run abẹ́bí kankan sí stepping stone láti gbáǹtà ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run kọ́ wá jẹ́ pé ìlànà tó bá ṣẹ̀rí àmọ́ òun lágbo àbá lélẹ̀ yẹn ó pín sọ́nà bíi mẹ́rin àwọn onílé mẹ́rin wọ́n lọ́wọ́ bíi mẹ́rin òun làwọn tá a fi ṣe tàwa sùn pé wọ́n lọ́wọ́ láǹkàlá yìí mo fi nǹkan báyìí tọ́ lọ́dọ̀ ọ̀rọ̀ tọ́rọ̀ bá ṣe lójú ẹ̀ téèyàn ìwọ ọlọ́run ó fi nǹkan báyìí sákàtà wá sọ́dọ̀ rẹ̀ gbàdúrà mi ṣe nǹkan tí mò fẹ́ mọ̀ lọ́wọ́ lè ṣe fún àti alákọ̀ọ́kọ́ níbẹ̀ òun náà ni àtàwọ́ bìlì bìláì wà kéèyàn fi bó gbọ́ ọlọ́run tó tún gba gbọ́ lódodo kó fi pàtẹ́gùn sọ́dọ̀ ọ̀rọ̀ àmọ́ gbàdúrà

ní ìlọ́dọ̀ àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ òṣó ìmánì náà mò ń lò bí mo fẹ́ lò yẹn ni mo lo abasu sauda mo lo zaituni mo lo mizamizamu mo lo àwọn ewé yorùbá tí ọ̀lẹ́fọ̀ náà mo lo nǹkan tó jẹ́ àlá níbi ìṣẹ̀bọ̀ wọ ọlọ́ wọ láàpẹ́ mo gbọ́ ọgbọ́ ìfẹ́sẹ̀bọ̀ jẹ́ kí nìyí ọlọ ìjọba ìlú ọlọ. mo ti rí kan nínú àwọn ọmọ ìyá wa nígbàdàn ìlú kódà ọ̀rọ̀ ẹ̀tọ́ ẹni yẹn jẹun ègbó bá a lọ́rùn egun abọ́wọ̀ jama fẹ́ lórí egun ẹja aláàmù eré ní àwàdà egun ọba yọ wọ́n ní ọ̀sáré mú mi kọ́sáré dàsọ̀ ọ̀sán kó ṣe é egun ọ̀yọ́ wọ́n ní omi bíbí sí kọ́sáré mú sọ̀kan kó ṣòwò sí pé ìfọ́fà egun lọ pé yọ ọjà jẹ yọ ọtọ̀ mọ́tọ̀ yọ ọ̀yà máa ń gbé àfa egun ọ̀lọ́ ṣe wọ́n ní kò sí solution wọ́n gbọ́n sí tu wọ́n lọ sí tu wọ́n bá ní wọn ọ̀pẹ́rẹ́ tiẹ̀ ẹ́ ó ra àmì wọn jẹ́ ó ní ìgbé

wà láyé ní tí wọ́n sọ èdè àwọn ọmọ kan ní wa laba bàbá sọ̀rọ̀ bẹ́ẹ̀ nígbà pé apá àwọn ọmọ lọ ní olóògùn ọdún ní wọlé abáfàlà ilé ẹ̀ nídìí kẹ́ máa lọ ní olóògùn ọdún wọlé àbá ọba kan kò sí ọba èdè bá lọ ah! rò pé ń èyí náà sọ wá nítorí ọlọ́run ni ó ní àbá àwọn aláìsílẹ̀ tí wọ́n sọ pé sọ èmi kọ́ ọlọ́run tó tẹ̀lé ẹ̀rọ tó tẹ̀ mo ní mọ́ ìtẹ̀lé mo ní tẹ̀lé tẹ̀lé ṣe èmi gan lè ṣe kọ́mọ̀ wúlò fún mi kí má nìyẹn bá délé. jọ̀nà ìmáàyè lágbára àìnígbàgbọ́ òdodo ló ń fi àjẹ wa gbogbo tó rò bí ó ṣeé ṣe tó ọba ní má nìyẹn ó ṣe gbogbo àìsàn tí ń bọ́ fíra tó ọba ní má lọ kódà èyí tí ọba wa lọ ọlọ́run tí ó lọ nìyẹn wà ní jí àlọ́dọ̀ wọn. àbá ọlọ́run bá wá ń sọ níbẹ̀ pé alẹ́dínà na rabbana innana amanna faghfir lana dhunubana wa qina adhaban nar. àwọn tí wọ́n sọ pé wọ́n ọlọ́run ọba wa àwa gbọ́ ọgbọ́ innana amanna àgbà ọgbọ́ tinú tọkàtọ̀ tòde tara fàgùfírí lànà àfẹ́ fáwù sàbàdíyà nìyẹn fáwù kíni sàbàdíyà àfẹ́ sábàbí ìmánì náà pẹ̀lú bá a gbọ́ gbọ́lódodo wọn ti fi ìmánì tọrọ fàgùfírí lànà ọdún náà ó bà náà orí ẹsẹ̀ ni wọn. àfẹ́kẹ̀ ìsìnká abẹ́ tọrọ ayé nìkan la máa ń lo tàwa sùn wà lásìí là fún tọ́ ọ bá fẹ́ lọ́n fẹ́fẹ́ rẹ pọ̀ ó lé ní kẹsàn pàtẹ́wọ̀n ló wọ ọlọ́run ọ̀la ìṣúgbà yìí ti jẹ́ mo sì mí séèkì ọmọ ọlọ́run obìnrin ara àwọn ọmọ tí mo ń kọ́ ojú òkú bàbá àti ọba ní ìlú mi lọ ọmọ tí mo ń kọ́ lẹ́sìn ní ìmọ̀ bí òṣìṣẹ́ jẹ́ pé kẹwàá rẹ̀ ó dá mi lọ́wọ́ ọba mọ̀ pé ìyọba wò láta ọba lórí a ìwọ ọlọ ẹ̀rọ abẹ́rẹ́ òwò mo ní wọn sẹ́yìn ọmọ sẹ́yìn ọmọ bá wọn a olóògbé èèyàn lọ́rùn a wàhálà lélẹ́yìn bó o kò fi bẹ́ẹ̀ ṣe wájú ọlọ́run àwọn èèyàn òsìmọ̀ tó wọ̀rọ̀ fọ́mọ lórí ìwà àti ẹni kálẹ̀mù àwọn òbí ẹ̀kẹ́ ẹ̀dí fọ́mọ fẹ́ ní orí ni tàlókò lórí ọmọ òṣọ́dọ̀ òbí ṣùgbọ́n wọ ẹ̀rí ọkọ̀ òbí ọgbádùn jama ó lè tún wá foríkì lọ́dọ̀ ọlọ́run pé wọ ọlọ́run ọba ìnà àmà náà pàtó fẹ́rẹ́ lànà ọdún lóhun bà náà wà nínà àlá torí pé nínú tí máa ń jẹ́ ìyàn náà ní irisi káàbù náà wà sí

fàkètòmínà máa ṣàlìyé ìwọ ọlọ́run ọba àmánà agbàwọ́ ọlọ́run ọba gbọ́ bímá àǹzáltà àmánà bímá àǹzáltà ìtọ́ ọ̀sọ̀kalẹ̀ sí ìsìnkú láàrin àgbàgbọ́ wàtàbánà rọ̀súlà anábì sallallahu alaihi wasallam tó fi kùránì rán àtẹ̀lé àtẹ̀lé ìwọ ọlọ́run ya kàwa náà kára àwọn tẹ́jẹ́ pé wọ́n kúkú ẹni jẹ kàwa kára àwọn èèyàn tí wọ́n jẹ́rìí fún tí wọ́n kú àìsàn náà ara àwọn ṣùwádà àwọn màtáyà jẹ̀mọ́ tó bá wá rí bẹ́ẹ̀ wọ́n ti fi ímánì wọn wọ́n nígbà tó ti ń tọ́lọ ń tọrọ wọ́n ti tọrọ kan níwájú nínú sọ́rọ́tọ̀ yẹn náà áyà iná náà sẹ̀mí iná múnádìyà yunádì ìmán ana aminu bi rabbikum fa amanna rabbana faghfir lana dhunubana wa kaffir 'anna sayyi'atina wa tawaffana ma'al abrar tẹ́ bá lọ wá ní mìíràn àìmọye ọ̀nà lọ́nà ọba ti sọ nípa àtàwọn súlù ìmáà àbá alẹ́ ti gbàgbọ́ obìnrin wa sọ́lọ̀ mọ́ba alẹ́tì tọrọ níwájú ọlọ ọlọ ìmáàni wà mẹ́jọ ní pọ́blẹ̀ ìyẹn jẹ́ alápapọ̀ tó ní títà mọ́ sọ́kọ́. ẹlẹ́kẹ̀tì àtàwọn súlù di asmá ìlà wà fúnpá tìlí àbá tó lè fi àwọn orúkọ ọlọ́run àti ìròyìn ọlọ́run sọ̀rọ̀ àwọn àfáà lọ́dọ̀ ti wá ń bì wọ́n bá fẹ́ ta àwọn èèyàn ìwé yìí á àwọn ọkọ̀ rẹ̀ sílẹ̀ làbámi kan bẹ àwọn òní fọ́ nígbà wá ṣe kí nípa fọ́dún mẹ́wàá tí ó wà fún ọ ní sílẹ̀ làbámi olórí yìí láì làbámi ànábì ìdìbò wa nílò àti gbogbo bẹ́ẹ̀ bí pamọ́ àwọn àwùjọ Ísírẹ́lì àwọn ọmọ ẹgbẹ́ ojú òrùfíà tí wọ́n ríran àwọn náà lẹ́ni máa pàjẹ́ kí lẹ́yìn bí pamọ́ ló kọ́ ọlọ́wọ́ kọ́ wà lọ́wọ́

tó wà níbi wà aláàbí lójú ìlẹ̀ ayé lọ́kọ̀ọ́yù aláàbí sọ̀rọ̀ ọlá àgbà sọ́lá wọ́n jẹ́ bóyá pé ó kọ ọlọ́run fún tó jẹ́ pé téèyàn bá ti bẹ̀ lọ́wọ́ máa ń gbà wọ́n bẹ̀ náà àwọn olùkọ́ àṣọ yẹn. kódà dé tó fi kó fún ọ àfa wa ikọ̀ kẹfẹ́ ọlọ́ba ìkẹwà nígbà tí wọ́n ń sàlàyé ìtàn anábì wa Sùlẹ́mánì alẹ́ ìsọlá àti ọ̀sálà àti Bàlẹ́kísù ọba àwọn ẹlẹ́sábáyìí àti ìfẹ́ ẹyẹ oríwúdà lè lórí èyí ìkìní nàìjíríà sọ̀rọ̀ pé bàlùkísù ní àga ọlá kan tí ẹyẹ oríwúdà tó ń sàlàyé bá nàbí sùlẹ́ìmánà pé a ìrẹ sùlẹ́ìmánà mo rí èèmọ̀ èèmọ̀ ni mo rí mo rí arábìnrin kan òun lọ́wọ́ ń jọba lé àwọn èèyàn lórí wàhálà àwòsàn àwọn orí ah wàláì obìnrin yìí ní àga lára ṣùkà àga ńlá ni àwọn àfáà ní kò fi alif àti láàmù ìyẹn ìjọ dàbí àga na òun náà ní àga kan sọjẹ kó tóbi sùlẹmọ wà wò ẹnì kábọlẹ lágàtọ dàgbà àyè lọ nínú mi ọyà ta ní ọ̀rọ̀ gbága náà wá fún mi nínú ẹ̀yà àjẹjọ wà kọ́ ìfúrí tó nínú ẹ̀jẹ̀ á wọ́n ní ìsúrí ìsúrí náà gbé ní ọ̀rọ̀ ọ̀rọ̀ wa kí wọ́n ló gbé wá jà náà àfọwọ́ ẹgbẹ́ kẹfì wọn ni yá ayú yá pọ̀ jùmù ló sọ àgádẹ́ ìwádìí sọ̀rọ̀ ìmọ̀ ìjọba tí ó gbé wá ṣùgbọ́n kò ní lè àti ní ìmọ̀ ní ìwádìí ẹgbẹ́ àfà yá yá pọ̀ jùmù ìkọ̀nà wà jẹ́ ẹ̀rẹ́ ìwà kó ní ẹ̀rùn wọn torí pé wọ́n gbé ṣe ìṣùgbọ́n jìjì ìlà àfẹ́ ilé sùn tí wọ́n àfẹ́ ilé sùn àárẹ̀ ìkú ìdílé kan àwọn àti ẹ̀rẹ́ yorùbá kí ni ọ̀rọ̀ wọn wà láì tó ọba ń ka kù sí ìlú pẹ̀lú mẹ́rin tó ti mẹ́ àwọn àti ẹ̀rẹ́ yorùbá ń mọ́kùn náà bàjẹ́ mọ́ wọn lára wọn ò sì ní ilé kù ìdí wọn lè ṣe fún ọdún kíkọ ọmọ ọsàn kankan lórúkọ ọmọ láyé ìṣe náà fi lọ́wọ́ tó bá ti ń gbé gbogbo òdòdó sí ń sùn ọwọ́ ti pọ̀ wọ́n ti mọ̀ ṣùgbọ́n tó ọba ní náà fi òun ṣe ọwọ́ ọkọ̀ torí sùn ọ̀gá àwọn gangan ara fọ́mọ́là ìpè àlẹ́ ìkàlà ẹ̀ ló ń ó sì wà nínú àbí ìṣú ọmọ sọ mọ́ pé àsùnfàǹfàǹtẹ̀fà ọ̀yá máa sọ lọ àsùnfàǹfàǹtẹ̀fà àlẹ́ ìlú ń tọ̀wé kó olùgbé ọmọ àkùn kó olùgbé ọmọ àkùn kó olùgbé ọmọ àkùn tó fi jẹ́ kó ìgbà wo ló ti wá yí náwó mi ọ̀yọ́ kó lọ àwọn ọjọ́ kò ní làwọn ìta àsọ débẹ̀ ní pé ó kọ ọlọ́ ìyẹn máa ti tàwa sùn àwa ní làǹjà tó tọ́lọ orí àkàrà ní kí arókọ ọlọ́run tó tóbi tá a fi máa ń bẹ náà ní yá áìdù yá pọ̀ àwọn orúkọ ọlọ́run yẹn náà sọ́la lórí náà láàyè wá ti ànábì ọ̀sọ̀lá ní wọ́n ní àṣọwá ẹni bá sàkíyèsí ẹ̀ dáadáa nàkọ́lá yóò wà ní irú àwọn orúkọ yìí ẹ jẹ́ ká dáadáa kò tá a lè ti bẹ̀ níbẹ̀ a lè tí wọ́n bẹ̀ wọ́n kẹ̀wọ́n tó bá jọ wọ́n ti ẹ̀ ń bẹ̀ ó sì lè ká gbogbo ẹ̀ kọ́ ọ̀kà ọlọ́run máa ń gbàgbé ènìyàn torí bọ́lá wọn bá sọ́nù sọ́rọ́ tó là á kọ́ Quran chapter wà lè láì làásùmá òun àwọn òbí à àwọn ọkọ̀ tó dáa ọlọ́run ló ní wọn ẹ̀sùn máa pọ̀ ọlọ́run. nínú ẹ̀ òun náà ni àdúrà èyí tọ́já sí pé ara ẹni àlọ́mọ ilé àfàlùkà ya Allah alwahid alahad asomad alẹ́bí lámúyẹ̀lì ọ̀làmúyẹ̀láti wàlámúyẹ̀kọ́lá olùkókò àhà àǹtẹ̀sírọ̀ ní ìlú ìnáka àgbọ̀fọ́lọ́ ọ̀hún tí ẹ lágbà ìdílé ìjọba sọ̀rọ̀ ọlọ́wọ́ orí ẹsẹ̀ mi ilé tó ń bẹ alọ́mọ alahananu mananu bàdé àfàmáwáàtì wà láàbì yá zálìjàláàlì wà ní ìtìrọ àbárò tọ́lọ̀ pẹ̀lú yá zálìjàláàlì wà ní ìtìrọ alẹ́ ní alahananu mananu àwọn àdúrà kọ lọ́ba yẹn tó jẹ́ pé ó kọ ọlọ́run ara ara ara ẹni àlàháyì ara ẹni àlùkọ̀yúmù ara ẹni àlùkọ̀fóòmù ara ẹni àrọ̀hìmù ara ẹni àrọ̀hàmán ara ẹni àlùkọ̀fáàrù òun náà làlùkọ̀fóòmù òun ni bọ́ọ̀fìrù dàmí. jama nínú nta ni ó kọ ọ lọ ẹ àwọn yorùbá náà tó fi mọ̀yàtọ̀ láàrin ẹni ọlọ́ àtẹni ìsúnyẹ́ tó orí pé èèyàn bá fẹ́ wá àsúnmọ́ ọgbọ́dọ̀ ló kọ àforíkè dáadáa lẹ́yìn ó ọlọ́pọ̀ sífáàtì àtọ́lélò ènìyàn ọlọ́ ẹ wá wà wọ́n tẹ́jẹ́lé sùn náà tán bá fẹ́ wá àsúnmọ́ lọ sọ́dọ̀ wọ́n ti mú òkú èṣù kíníkà ló kọ́ tí wọ́n jẹ́ ọ̀dàrà lórí àti ọ̀dàrà ẹ̀yin àtòrí dapá àtẹ̀dọ́jọ́ kan ẹ̀yin àti fún dòró òru ìjẹ́mọ̀ sọ́nà ti dá ti fún dòró òru ọlọ́run àtòrí dapá òun látẹ̀dọ́jọ́ kan ta ló ń bọ̀ pé ìrọ̀rùn aṣọ ìtọ́ àwọn àjẹun ló ń pè àwọn àjẹ wọ́n sì hàn lẹ́ẹ̀mọ̀ wọ́n bá ti ẹ̀jẹ̀ kẹ́ ayé wọ́n àpáàkì ẹ̀fẹ́ ìdí ìlànà sọ fún gbogbo àwọn tó bá sọ wípé ìlànà ìṣúnyẹ lọ́dà kò sí problem wàá wá bẹ́ẹ̀ lọ ìmí ọ̀bẹ lọ pé ó kọ ọlọ́run tí mo fi ń sàfẹ́ ọlọ́run yẹn náà ní kó pa mí àwọn tí wọn náà fi ń sàfẹ́ ní ọ̀pá ọ́ Ṣàngó tó fi sàfẹ́ Ṣàngó ní ọ̀pá ọ́ Ògún tó sọ pé Ògún lákà yóò sì rẹlẹ̀ olómi lé bẹ́jẹ̀ mi ọ̀la sọ níbi ìgbà Ògún ní ọ̀pá ọ́ Èṣù ọ̀dàlà ní ọ̀pá ọ́ kó o fi sàmí kó lè sàmí eléṣù eléṣù ò lè sàmí èmi wá sọ pé àlàáyù ní ọ̀pá mi àlùkọ̀júmọ̀ ní ọ̀pá mi àlẹ́ áhádù ni ó pa mí asọ́mọ́dù ni ó pa mí àlàfíìfù ni ó pa mí àsàlámù ni ó pa mí àrọ̀sáàkù ni ó pa mí ìwọ́sọ̀tọ̀ Ọbàtálá ni ó pa ọ́ sọ pé Jésù ni ó pa ọ́ sọ pé Ṣàngó ni ó pa ọ́ sọ pé Ọbàtálá ni ó pa ọ́ sọ pé Ọya ni ó pa ọ́ aláwù ni ó pa mí ọba tí mò ń sìn ní kó pa mí ní wọn náà ń sìn sọ pé ní kó pa ọ́ jàmáà tó bá ń bẹ̀ àsókò ọlọ́run àti ìrìnà ọlọ́ àtúndì àtẹ̀kù lọ ó ti mélòó jẹ́mọ́ ó ti mélòó ẹ̀ bá lọ. méjì péré lónìí asọ̀rọ̀ a fi ìgbàgbọ́ òdodo ìmáàlì bá nínú ọlọ́run a fi tọrọ ọlọ́run wọlá ìmáàlì mi fàánù mi gbàdúrà mi jẹ́ lálàáfíà jẹ́ lówó lọ jẹ́ páàsì dánwò jẹ́ ríṣẹ́ jẹ́ ríyàwó fẹ́ jẹ́ rọ́mọbí jẹ́ ní promotion jẹ́ kí n jẹ́ kí n kọ́lé mọ́jẹ̀ bá kọ́kọ́rọ́ kú bá ń san gbèsè ọrùn mi gbogbo tó bá ní ọ̀fẹ́ tọrọ o lè fi ìmánì rẹ nínú ọlọ́run tọrọ ẹlẹ́kẹ̀jì epo owó àti kìnìún tọrọ ìròyìn ọlọ́run bí ìgbà tó kí ọlọ́run yẹ kíkì tọ́ wá kí ọlọ́run nínú ọlọ́run wàá dùn ọlọ́run wàá gbàdúrà rẹ ó di mélòó jàmá ó di òun náà ni àtàwá sùúrù bẹ̀rẹ̀ amẹ́lẹ̀ sọ́ọ́lẹ̀ bìmọ́dá bẹ̀rẹ̀ amẹ́lẹ̀ àsọ́ọ́lẹ̀ sẹ́ẹ̀rí bí ẹlẹ́ẹ̀kejì tá a sọ pé lẹ́yìn ó fi ìtọ́ba ní í ṣe pẹ̀lú ó kọ ìròyìn ọlọ́run tọrọ àbá mọ́ àdìsí wa lọ́pọ̀ ṣùgbọ́n kò sáfì gbogbo bí àwọn sábà ní gbogbo ọlọ́run tó fi ìròyìn ọlọ́run tọrọ sẹ́ẹ̀rí bí ẹ̀yìn bá kó gbogbo ìjọba lásán àbá àsìkò nífẹ̀ẹ́ gbà ẹlẹ́kẹta òun wá ní ká wá tàwa súlù wàlúwàsílà ká wá àtẹ̀gùn ká sọ̀rọ̀ ń tàǹfẹ́ lọ́dọ̀ ọlọ́ pẹ̀lú iṣẹ́ eré wa àbá nínú iṣẹ́ eré yẹkúrò lẹ́bí kọ́rọ́ nìyí dáhùn máa gbọ́ mi o yóò dà sí pẹ́sẹ́ ẹ̀rí kọ́jẹ́ pé wọ́n ló ṣe kìí ṣe tí bàbá rẹ ṣe ọlọ́run láti bàbá mi ọmọ láti bá rẹ wọ́n láti ọmọ mi lọ́kọ́ tàbí àwọn àmì ìlú tí lọ́kọ̀ máa ń lọ́kọ́ bá iṣẹ́ eré tó o ṣe bàbá àfà ní irúṣẹ́ rẹ̀ yẹ ká mọ́ gbàgbé mọ́jẹ̀mú mẹ́ta ọgbọ́dọ̀ wà níbẹ̀ al-islam wal-ikhlas wal-mutabaa yóò já pé wọ́n kó ṣe mùsùlùmí yọ kìí ṣe bá àjọ kí òkú tó ń jalẹ́ lẹ́yìn ewu kìí ṣe bá àjọ kí òkú tó ń lọ sófìsì kìí ṣe bá àjọ kí òkú tó ń lọ sọ́ọ̀tì kìí ṣe mùsùlùmí bá kókó òun kó kí òun ń fún ọmọdé wọn náà rẹ ọ̀sán àǹfààní láti sọ fáwọn tó jẹ́ christian sangbáwé ẹ̀kọ́ wa bá láàmù náà àwẹ̀ ọlọ́rọ̀ ní kàn ọlọ́run jẹ́ kí christian ọgbà bàbọ́ ṣùgbọ́n wá ń gbà flam tó ọba ti gbà flam tó ọwá ń gbà rẹ̀ òkè òṣòrìrì ayé àtọ̀rọ̀ rọ̀mọ̀dọ́nà kálọ̀rọ̀ ẹ̀kọ́ kan ìwọ náà máa fi rọ̀mọ̀dọ́nà ìdí ọ̀sẹ̀ ni ọ̀dà ẹ̀sẹ̀ tọ́lọ́ ti wá ní àgbà rọ̀mọ̀dọ́nà yẹn ni ọkọ̀ wá gbà náà tó ọba ti wá gbà flam ni wàá máa kírun tó bá tún bá wá sí wákàtí máa ń wò á mọ fáṣíà wò á mọ súra lè wò á máa dúró àwòrán wò á máa dúró àṣùjú tó ọba gbèmí wò á máa lo àjà bí àwọn káfí fìfà ìlú jáàbù bíbélì ni ẹ máa lò tí kùránì náà sáńsán rẹ ọmọ ìlú jáàbù tó balẹ̀ ètí wọ́n lò àwọn káfí kìí lọ òkè súnmọ́ kẹ́lẹ́mì wọ́n lò jáàbù tó tù ìwọ láwọn àdìsọ́wà ní ìfìkẹ́ twenty five million sókè lásọ èyí ó ti máa wí lára ọ̀bá lára ọwọ́ àti àbẹ́ ẹ̀ lọ tó bí àwọn àgbà yes congratulations ṣùgbọ́n àwọn èyí tó ń gbà pẹ̀lú christianity I will not congratulate you torí pé tó ọba mú lọ́la àwọn ní olè yíyọ̀ wà ìjẹun náà àbúkọ̀ ọ̀gá ìlú là ń sọ fún yín ọlọ́ọ̀dẹ́ yìí ẹlẹ́kẹta yẹn là ń fàlàyé <clears throat> àfẹ́kẹ́ ìmọ̀ ọmọ iṣẹ́ rẹ̀ tọ́jú pẹ́ni tó ṣe ìtùlùmí ni bákan náà ó ní ìkìláàsì ó ṣe ń torí tọ́lọ kò ṣe nítorí ayé bákan náà ó kọ́ wa Muhammad sallallahu alaihi wasallam àáfàá nífẹ̀ bá rántí kí sọ́tù àtàkìlẹ̀gà àwọn èèyàn mẹ́ta kan bá ó sọ̀tàn àwọn fún sẹ́ẹ̀rí ìgbà wọn yẹn téèyàn bá lọ sọ́dí ẹ̀ dáadáa ìwọ ọlọ́run ayé ó bá yẹn. àáfàá nígbà wọn bá lọ wò wọn àáfàá mú àdìsí wọn wá ń bì àdìsí yẹn gùn ṣùgbọ́n tí ẹgbẹ́ àti sáré fún díẹ̀ níbẹ̀ nítorí mo sọmara ìṣẹ̀ sínú ìwé ọwọ́ mi yìí sẹ́ẹ̀rí àdìsí yẹn ìmáàmù Bukhari náà gbà wá àdìsí two thousand three hundred and thirty three. òun ni nínú hadithi yẹn àáfà wa àpẹlẹ ọ̀nà ọwà ọlọ́ọ̀bá ni yọ́nú sí ó ní pàtàkì àtàlà ní wípé àwọn èèyàn mẹ́ta kan bẹ tọ́já sí wípé wọ́n ń fẹ́rẹ̀ lọ òjò wọn fàmánú ìlàgárí ìjábà wọ́n wá lọ sínú valley kan sẹ́wọ̀n tó bẹ́ẹ̀ bá wọ́n wá lọ síbi bí ọ̀gbọ̀n kan bí kòtò kan téèyàn lè sá sí inú òkè kí ni wọ́n bá sí mẹ́ẹ̀ta òkè bá padé mọ́ wọn àpáta ọba kò wọn kò sí bí wọ́n ṣe jáde a pàkọ́ làbá ọ̀rọ̀ lè bá apá kan wọ́n wá ha lè làálà òun ìfọ́jú wọ́n ní tó ẹ̀yìn ìyẹn wá pé ẹja sọ́ra ìdí àti ìdíta àmọ́ gbé lajẹ́ yìí ẹ̀yà ajá òṣẹ́ rí àwọn iṣẹ́ rí tó jẹ́ pàwà nìyẹn láṣẹ́ tó sì jẹ́ṣẹ́ rí ẹ mọ̀ wò àdìsí ti clear rẹ̀ àmọ́ ńlá àmìlítù ha àwọn iṣẹ́ kan irú àwọn iṣẹ́ wo sọ̀ọ́lẹ́hàtà tó jẹ́ṣẹ́ rí àmìlítù mú ha tọ́já sí gbẹ̀yìn lẹ fi ṣe fádéhùn lọ àbíá ẹ wà á lo sábà bí ẹ̀kọ́ lọ́ngbọ̀n láàṣẹ rí báyìí ṣàánú mi gbàdúrà mi ṣe tí mo fẹ́ fún mi. fàkọ́ọ̀lá àhàdùwù ọ̀kan nínú wọn bá sọ pé ìwọ ọlọ́run ọba ọ̀làwùmọ̀ ìwọ ọlọ́run ọba ọba mi ìnáwó káàmà lè wà ní ṣàìkọ́ọ̀nì kẹ̀dẹ̀ ìrọ́ọ̀nì mo ní àwọn bàbá àtìyá láyé wọ́n ti darúgbó àgbàlagbà ni wọ́n bákan náà wàlé àsọ bíi àbọ̀ sìgáà kọ́ńtò àwọn àlẹ́ mo sì láwọn ọmọ náà kan já àwọn ọmọ kéékèèké èmi náà ni mò ń ṣe èmi ni mò ń tọ́jú wọn èmi ni mò ń ṣètò tí wọ́n jẹ ńgbà bá ti lọ rí nǹkan tí wọ́n jẹ <clears throat> òun ni wọ́n ò jẹun ṣùgbọ́n bàbá àtìyá rẹ̀ àwọn ni wọ́n kọ́ máa ń fún lóúnjẹ nígbà kan bá jẹun tán òun ló tó ka àwọn ìyàwó àtàwọn ọmọ ṣùgbọ́n jí ni wọ́n máa ń fẹ́ tà afẹ́jìtà ni mí ni láti sọ gbogbo àwọn tá a bá jọ̀dọ̀ má sòge kò síṣẹ́ pé èèyàn lè ṣe jẹun tí òbó ìròyìn yóò ṣe kí ni lọ́gbọ̀n máa jẹ́ èèyàn lè jẹ́ graduate university tó mọ̀ta pé ọ̀tà lábẹ́ ìdíje akademi láti sọ̀rọ̀ yes o lè jẹ́ graduate ọ̀gbọ́n mi kìí ṣe bá aṣọ kìí ṣe bá aṣọ kọ́ ọ̀mà àwọn àsìkò tó ti ríṣẹ́ lọ́mọ àtàbí ọ̀tà tọ́ba ń pépé wọn sọ̀rọ̀ wá àdá tó mú wọn máa ṣẹ́gi ló wá máa ń gbòòrò tọ́ba ń máa tẹ̀lé lọ sáì gbòòrò àwọn site ríṣẹ́ àti ọmọ ìwọ náà wọn ara sọ ọwọ́ máa jẹ ó lè jẹ́ kébẹ̀ ni ó ti di lórí láìpé wọn lẹ́yìn wọn fẹ́ bá nìkan bí ọba apply ọba mú ní tó inshallah lọ àkọọ́bẹ̀rẹ̀ mi gíbi two hundred thousand naira àtàlà ọ̀pẹ́ o afẹ́jìdá àdìké ni ọ̀dẹ̀ mi ti gba two hundred thousand pàmò ṣùgbọ́n òbí ọ̀fẹ́ sọ́fà kankan ọ̀kẹ́ wá ọwá kìló kọ rẹ̀ ọwá tẹ olówó lálẹ́ ẹ̀nà you start from somewhere bó o fẹ́ mẹ́jẹ sí ìdí rẹ̀ ṣe kéde profile rẹ̀ ṣe kéde wọn láì sùn almohim ó ní wọ́n ọlọ́run igi náà ni wọ́n máa ń fẹ́ tà ṣùgbọ́n fẹlẹ̀ péjọ kan igi ọ̀yá tó fi di pé lẹ̀sùn ìgbà tí màá fi wá tàbí tí màá fi délé mo ti bá bàbá àti ìyá mi ọ̀dìnáàmá àwọn méjèèjì ti sàn à irú kí òun bá lọ fún wàrà ẹran tó gbóhùn sí máa ń fún un ṣẹ̀tọ́ bá ti bá wọn ṣètò oúnjẹ wọn á tọmọ mílíkì lé ó nígbà tó owó dé òun rí pé wọ́n ti sùn òun bẹ̀ kó ìlera kó òun ó jí wọn ádàbò yẹ jẹ́mọ́ fi láti ádàbò ìwọ tó o bá jọ ọmọ máa jí bàbá àti ààrẹ kan bá ti sùn dáàdì ní ẹkúlẹ́ ẹkúlẹ́ ọmọ bá lẹ́kùn àtọ́jọ́ bàbá àwọn òfin ọmọ burúkú ni òun á dà bàbá rẹ ti dàgbà ìyá rẹ ti sábà ń sọ èyí èjì wọn kó o sì gbọdọ̀ máa wá ní fídíò rẹ̀ àbílẹ̀ tó dà kọ́ fẹ́ gbọ́ kó àánú ti lè tọ́ ọmọ rẹ̀ ní òkè tí bàbá àti àlùkò ní ìyẹn òní ádà ó ní mo kórìíra kí n jí wọn torí gbóhùn jẹ́ mọ́ ádà ẹni tó lẹ́kọ̀ọ́ ni a irú kí leléyìí ní wàá di bàbá àti ìyá ó ní wàá akọ́rọ́ and abdá ìsọ̀bí yẹ kọ́míláàmù mo dẹ̀ tó kórìíra kọjá pé àwọn ọmọ mi ní ọ̀pọ̀ jẹun ṣáájú bàbá àti ìyá ìjọba sẹ́gbà ní gbogbo àwọn bá jẹ́wá ní ìmọ̀lẹ́ sáwọn ọmọ máa ń pọ̀ síra bàbá àti àwa ṣáájú ìyá wa àwọn ọmọ wa tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ọ̀gá bí ọkọ tọ́jú rẹ̀ sóò lè ṣiṣẹ́ sóò lè rántí bọ́ ọ̀fẹ́ yàwó ìbáwọn òbí kan ló kọ́ máa ń bá sábà fi nǹkan oṣù rẹ̀ dànù ń kọ́ ọ̀rọ̀ láti kọ́ òbí wọn ọ̀pọ̀lọpọ̀ wa lónìí àti kọ́ òbí wa jẹ̀mọ́ àkọ́lọ́wọ́ ṣe yé ni ó forí agbọla wá agbọ́láfóyàwó àtàwọn ọmọ wa lọ bí bàbá àti àwa lọ ọmọ mi tún sórí ìlú látara àyẹ ìyàwó rẹ fẹ́ sọ́dọ̀ bá àyà rẹ ìyá rẹ lè rò ìyá rẹ̀ lè dùn ọ̀gbọ́dọ̀ torí ìyàwó rẹ̀ kọ́ ọ̀dọ̀ bá rẹ ọ̀fẹ́ sórí nìyẹn ọ̀fẹ́ bá ọ̀fẹ́ gba ìgún ayérayé sórí ọmọ máa ń ní ìyá ni bá ìyá kódà kí wọ́n kórè gbẹ́nu mẹ́rin ìwà lẹ́yìn tó burú jù kí ni pọ́blẹ́mù yìí náà ọmọbìnrin yẹn ṣe ṣe gbáàbò náà sẹ́wọ̀n fọmọ yẹn lọ sí sùkúù ní ẹ̀dẹ̀ bá wípá yẹn mọ́mí mi ò lè fara mọ́kọ́ wọ́bí ìṣìyàn o ẹ̀dẹ̀ máa ẹgbẹ́ máa rí ẹgbẹ́ rẹ̀ ẹgbẹ́ jayé lẹ́mí ẹ̀dẹ̀ sẹ́wọ̀n fìyàwó mi ọmọ yẹn máa ẹni mú mi lọ ní àdájì rẹ̀ mi torí kó fẹ̀ fẹ́ mi ẹ̀dẹ̀ ajẹ́ kí ẹ̀dẹ̀ ajẹ́ kí máa jẹ́ máa sọ fún ọdún àti ẹ̀ta ọ̀ta fún ọ̀dà afọ́kùn pé mo máa ìdí ọwọ́ àtòrí ìyàwó àtọ́mọ ọba dọta ala ọba laa ihe mami ẹ̀lì gbé lè ẹ máa lọ sí ọkọ yín lóko ọmọ burúkú ni ọ ọ̀dàbí ọma gidi tá sọrọ ń sọ̀rọ̀ rẹ̀ olóko wa kórìíra kọjá pé ìyàwó àtọ́mọ ni wọ́n á kọjọ jàmá kẹ́ni yóò bẹ̀rẹ̀ ó láwọn gbọ́dọ̀ já wọn ọmọ náà ń pariwo òun bàbá àti màmá mi ni ọkọ mọ fún lóúnjẹ wọ́n dẹ̀ ti sùn wọn àti ìjẹun láì jẹun wọn kò sóúnjẹ fẹ́ yín náà ìbí ọ̀dọ̀ máa pa wáyé ó ní bàbá àti màmá òun fún ọ̀wọ́ àjí hátà àtọ́lá àlìfàjì ṣe ìpínlẹ̀ náà àlìfàjì àlìfàjì olùwà gbóúnjẹ ìdí alóúnjẹ ìfẹ́ bàbá òun ló sọ pé àìbà àbọ̀kọ́ mọ̀ tẹ̀sí bàbá jí lóru òun ó sì sọ táwọn olóògùn níbẹ̀ jù wá ó ní tààlà àní fàánù dáníkà ibùtì gbọ́ àwájíkà fafrich eh, lánàá òrìjápa náà mi ní àsàmà ìwọ tó bá jẹ́ pé mo ṣe tí mo ṣe nítorí rẹ̀ nìkan ọya sínà ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún wọn bá ń rí sánà ṣùgbọ́n wọn ò tó lè jáde àti nínú tí ó tọrọ òun náà ní bíru ìwà ìlẹ́yìn bírù máa wọ́n ṣe dáadáa bí bàbá àti màmá rẹ̀ ara lè nìyẹn wàkọ́lá sáání ẹlẹ́kẹ̀ẹ́dì náà bá tún bọ́ tèbí wọ ọlọ́run ọba òkúma tó ṣẹlẹ̀ mo ní ibnatu amu ẹni tó jẹ́ ọmọbìnrin ọkùnrin mi ní láti sọ fún gbogbo wa ọmọbìnrin ọkùnrin rẹ̀ ò lè fẹ́ nínú ṣẹ̀ríà jẹ́mọ́ àti ẹ̀gbọ́n mi yé gbogbo àwọn tẹ́ ẹ bá rògbò fámìlì yìí ni wọ́n ẹ̀rọ ka àwọn àlùmọ̀hàrámà ìwádìí òun náà ọ̀nkù rẹ ni ò lè fẹ́ ọmọbìnrin tiẹ̀ ìwọ lè fẹ́ ọmọbìnrin tiẹ̀ tẹ̀gbẹ́ sábà náà nìyí àbíbẹ̀ ẹ̀kọ́ ẹ̀lì ìṣẹ̀lẹ̀ ayé tó bá ń bojú bo òwe lójú ẹ̀. kọ́mà tẹ́kọ̀ fún mi ìwádìí tó lórí bàbá wa dàgbà nítorí àǹtẹ̀ ó lè fẹ́ nínú ṣẹ̀ríà ó ní wọ́n mọ̀ òṣìṣẹ́ wa ká àṣà di mọ́ ìwẹ̀yìnbó rọ́jú lè sáà mo ti lọ nífẹ̀ẹ́ rẹ̀ gẹ́gẹ́ bọ́kùnrin ti máa ń nífẹ̀ẹ́ omi fẹ́ẹ̀rí tọ́wájú ọ̀rọ̀ lọ́wọ́ láì àtẹ́wò tó ọba ń lọ sóṣèọ́rí ẹni tó bá ṣe rí tó nífẹ̀ẹ́ sísà tó fẹ́ kúlẹ̀ sísà yẹn wá lóun ọ̀fẹ́ yóò tó gbá rẹ̀ monday thursday ó tó lè lọ sí ájì nítorí ẹ̀ ó tó lọ sí umra yóò tó tọrọ ní káàkiri tó wọ náà tó wọ náà ọmọ ẹbí bẹ́ẹ̀ dá ipa bẹ́ẹ̀ rẹ̀ sí náà sọ ọ̀gbẹ́ni dá ipa bẹ́ẹ̀ ṣàtúnyẹ ọ̀rọ̀ mi ìmáàmù ṣàfi ó ní nínú àdánwò òun ní kéèyàn ó nífẹ̀ẹ́ ní tí ò nífẹ̀ẹ́ yẹn ìwọ nífẹ̀ẹ́ rẹ̀ aláìsọ bá gbọ́ ọ̀rẹ́ lásán ọ̀rẹ́ wa tí bá ń fa ibi ti sá lọ tó bá ń kí tó lọ sí ìró káwọn ẹ̀kọ́ ti sáwọn àbúrà ti sáwọn lọ àlẹ́ ní fídíò lè látàárọ̀ kọ́kẹ̀ bíi lásán bá ẹ̀kọ́ bá sọ̀rọ̀ wálẹ̀ yìí ti ti tán tó bá kú ọ́ dẹ̀dẹ̀ rà kí e jẹun ó ti rẹ̀ challenge wálẹ̀ yìí kò ti yọ wà á láti mú challenge nítorí lọ́ọ̀fù lọ́ọ̀fù yẹn lọ́dà àwọn kaláàmù tó bá ó lẹ́nu ìwá òun fẹ́ kọjá pé kọ́ òun òun ọ̀fẹ́ kó tiẹ̀ gbà fóun pàábà ó lẹ́nu yẹn ṣe kí ni ọkọ̀ mi ò fẹ́ rárá ó ní pé wá pé ń jọkàn ó ní bùkátà sóun tó ń fi wá fún ní náà ó nígbà tó wá kó wá hundred náírà yẹn jọ òun wá fún òun wá sọ fún pé tó tóun ti ń bọ sọ látijọ́ ètò ògbọ́ kò ti yá kí ni ti ń bá sọ àníkájọ náà ṣeré ń sọ fún ọ ìwọ tó ọjọ́ rẹ̀ ìwọ lórí tó orí gbogbo àwọn fẹ́ ọ tọ́jẹ́ ìyẹn bẹ́ẹ̀ fi ọ̀pọ̀ bọ́ sọ bẹ́ẹ̀ sì lọ rí bó lẹ́sìn lòún lé bó lẹ́sìn mú léèsì kí lọ fẹ́ gbà lówó orí ọ̀bọ̀ sọ̀rọ̀ ní káì ọ̀rọ̀ bó lẹ́sìn máa lọ́nu yàrá láìsí àwọn òbí ìkàkà ìkàkà ọmọ àti bí ó ti máa wọ láta onífẹ́ rẹ̀. ìwọ náà sì rí ọkùnrin tó bá kó lórí máìlì àbá púpọ̀ yìí ká ó ní àwọn lẹ́hàrá aláwọ̀ olùsèlè padà fẹ́ ní àfikàtúmọ̀ lára wa kámọ̀ lára wa láta. òun yóò tó máa bèrè bẹ́ẹ̀ kì í ṣe sùn sí sí ọ́ mẹ́ntálítì àwọn ọ̀tá ọlọ́run nìyẹn ní táwọn kà fún lọ́ọ̀kù ìpìkẹ̀ náà bára yín ti sì ni ṣe lọ́ọ̀kù olóbìnrin wá rè ìgbà tó ti fún lówó owó lọ́wọ́ ẹ̀yìn nílẹ̀ ọ̀yá olóbìnrin náà kò ní jọ́yọ̀ ṣùgbọ́n torí pé kọ̀ wá láti inú obìnrin yìí kìí owó tó rí àti òun ti tẹ́fà jẹ́ ara kóun ò wọlé lórí àwọn gbogbo bọ́ọ̀kùn àtòkìtì máa ń gbogbo àwọn fìyàmù àwọn introduction òun ti kọ́ àdírẹ́sì lẹ́tà ẹ̀dìn wọ́n sọ pé wọ́n bẹ̀rẹ̀ kí ni kọ́ńtẹ́ǹtì rẹ lórí ìyá abdallah ẹ̀rọ ọlọ́run ìtẹ́kùnlá ìpayà ọ̀rọ̀ ẹ̀bẹ̀rù ọlọ́run àà àà àà ẹ mọ́jà sáàbù sí làtẹ́sà àlọ́kọ́ àti òkàdì ẹ mọ́jà ẹ mọ́ sí wò ẹ mọ́ débẹ̀ ó lọ́rọ̀ tó sọ yìí á ó nípa lẹ́nu òun fàkúnmùtù àníhà mo bá dìde wà láì tó ṣe nǹkan dáadáa ló ṣe èèyàn fẹ́ fẹ́ lọ́rùn. wọ́n wá rán létí pé àáfà ẹ máa ń ọba wà láì bẹ̀rù ọfẹ́ bòmí lọ àáfà ẹ máa ń bòmí lọ́kọ̀ ọba bọ̀ lọ́mọ ìbẹ̀ alẹ́sọ̀ bẹ̀rẹ̀ ní ìbílẹ̀ ìdáná abílẹ̀ ọ̀rẹ́ iná mọ́lẹ̀ àwọn ìbílẹ̀ yà ọkàn ní ọlọ́kọ̀ òun má bàjẹ́ bàjẹ́ ọkàn rẹ lọ́dọ̀ ju ọkàn rẹ lọ ó ọlọ́run ọlọ́run àti sábà ní ọ̀bẹ̀rù ọlọ́run méjì lónìí the manayi ni pé ẹ jìnà sí iná olóhùn bá jìnnà àbá wà láì lẹ́kọ̀ọ́ dín lágbára táwọn ó ti mú òdì ìwé ọlọ́run ṣe eléyìí ọlọ́run tí ó jẹ́ sí ọlọ́run ara wọn ti mú jọ́ jọ́ òun ọ̀fẹ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ wọ ọlọ́run kọjá àbẹ̀yẹ kọ̀bá lè dìnámá olóògùn bá dìde ó ní Allahumma ìwọ ọlọ́run ọba fàáyín kún adamu àlàmù àní fàáńtùzà àlíkà ibi ṣẹ̀kọ́ àwákì ìbí wọ ọlọ́run kúmọ̀ kìí ṣe pé ọba náà àwọn àpá aláàtú ní pé ìwọ ọlọ́run kúmọ̀ kò sí ìbí wọ ọlọ́run kúmọ̀ bí mo ṣe ń ní tiẹ̀ ẹlẹ́kẹta náà bá tún bọ́ sókè ó lè wọ ọlọ́run ṣèbí mo kú bẹ̀ nìkan ìta àjálùtù àjẹrà mo gba ẹnìkan pẹ̀lú iye owó tí màá fún nígbà tó dẹ̀ parí iṣẹ́ ó bá mi ṣe ń tọ́ yẹ kó ṣe ó fún mi lẹ́tọ̀ọ́ mi ìní náà bá fún lẹ́tọ̀ọ́ rẹ̀ ìyòwó ọba kọ̀wó lẹ̀ sàkàràkà ó wà ó gbé bàá yẹn ọba gbórí pé àwọn kèsè mi olùwọ̀ wà á yẹ owó yìí òun wá bá òun bá àtùjọ òun ra màálù níbẹ̀ òun wá bá àtù màálù wá bímọ ọmọ màálù bímọ màálù bímọ tó ti ọba kẹjọ ọlọ́ba padà wá ọba ní ìtẹ́kùlá bàbá tó gbà ní bàbá kí ló wọ́n àtọ̀jà máa ẹ̀bẹ̀ yọ náà tó bá ní kí wọ́n bẹ̀rẹ̀ yọ náà kí wọ́n máa la jù ṣé ni ọ̀bẹ̀rẹ̀ ọlọ́run mo ní ọgbà ọbẹ̀rẹ̀ ọlọ́run náà ìgbà tó bẹ̀rẹ̀ tó ọkọ̀ ọkùnrin pẹ̀lú gbogbo àrẹ́ òtún ju owó tára pẹ̀lú ṣòkòtò rẹ̀ àtúndórí fóònù rẹ̀ àtúndàbùsì níbẹ̀ àtọ̀ àtúndàyẹ ká ìdíbẹ̀rẹ̀ lórí fóònù rẹ̀ àdínú òkèèrè ìwọ náà tó wá ń di bàbá rẹ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ òbí tó ó ń tira gàràjà wọ́n wá ní ah, àbá ìtẹ́fẹ́ bẹ̀rù ọlọ́run nígbà ẹ̀dá máa bá wọn orí burúkú oníṣẹ́sù ọlọ́run jésù sí ọ̀pá ó lẹ́ni sáré nígbà tó padà wá ó ní kó wọ́n bẹ̀rù ọlọ́run tó lọ́sàbò sísì ní ìgbà fún ẹ̀tọ́ ó lóun bá ní máa lọ́dún màálù tí wọ́n ti lélẹ̀ gbogbo tó bá bá ní ibi màálù wọlé ní ó lóun bá sọ pé ìtẹ́kìlá wàlá táǹtà àbí olówó tàbí ẹ̀bùnlọ́yà ìṣòro ọlọ́ ẹ̀fẹ́ mi lè ṣe yẹ̀yẹ́ ẹ̀fẹ́ kò lè ṣe ẹ̀fẹ́ gbani lẹ́fẹ̀ ẹ̀fẹ́ gbani láwàdà ọlọ́wọ́ sọ pé òun pé òun fọ́ lọ́wọ́ òun ọ̀fọ́ òun ọ̀sàwàdà òun ọ̀dẹ mú ọtí gbogbo tó bá bá ń bẹ ìwọ lóhun ó ló dẹ̀ mú kò fóun ní kankan mi fàǹtọ́là kọ̀bí gbogbo ẹ̀ ló kó lọ náà ó lè wọ ọlọ́run ṣèbó kúmọ̀ fóun ṣe ń torí rẹ̀ lànà fún wa ọ̀nà bá là pátápátá wọ́n bá bá yẹ kó ikú nínú àpáta bọ̀wá wù bùkárí náà bùkárí ló bá wà jẹ́mà tí náà sọ iṣẹ́ rẹ̀ àti wọn náà lè fi iṣẹ́ rẹ̀ rẹ̀ sọ lọ́gbọ̀ ìbéèrè wa ni pé sèmi àti ẹ sáà nífẹ̀ẹ́ rẹ̀ tó wà fẹ́ṣíà àwọn iṣẹ́ rẹ̀ wa sáà ń ṣe nítorí tọ́lọ́wọ́ jẹ́mà ẹ̀gbọ́n tí mo sọ yé àwọn iṣẹ́ rẹ̀ wa fẹ́ẹ́ ẹwọ bá fi kún ìtìgáà wájú ìlà ó tó sọ ibi ọwọ́ bẹ̀rẹ̀ pé àwọn aṣẹ́ kan àmàlá sọ̀lẹ́ àpá àwọn aṣẹ́ rẹ̀ kan tí ó jẹ́ṣẹ́ rẹ̀ tọ́já sí pé àmìlítù mọ́ a tọ́jẹ́ pé wọ́n gbẹ̀ngbẹ̀ ló ṣe inú rẹ̀ tó ń kíra dàdá rẹ̀ inú tó ń kíra dàdá lọ́wọ́ láàrin ìdúró ọlọ́wọ́ láàrin òyìnbó yóò jẹ́ inú tó kò fi ẹgbẹ́ ọlọ́wọ́ láàrin ọgbà ọgbà tó mo fi jù rọ̀mọ̀dán tó tún ṣe pé kí n sọ̀rọ̀ mọ́ sọ̀rọ̀ ẹ̀dùn ọlọ́run wọlé abẹ́rẹ́ yìí ní wọn kà kùdání kùdání tó tún máa kàdà tó tún takò tó tún takò tó wà ní ẹ̀sìn àsọyẹ kéde àti ilé òkè ẹ̀ láwọn iṣẹ́ eré ìmúròdì èmi máa ń sọ pé ó yẹ ká ní iṣẹ́ eré ìyílẹ̀ ó sì yẹ ká ní kéde ìmúròdì ìkọ̀ọ̀kan ní ìwúlò òkè irú àwọn ọjọ́ tọrọ ọba lè àkísà tó bá wọ̀ lọ ọ̀sẹ̀ bí ó gbó ṣùgbọ́n àwọn òde káńtẹ̀ bá wọn olóògùn lọ àsọ̀tún tó o ní sẹ́ẹ̀rẹ́ gidi sọ̀rọ̀ àwọn sẹ́ẹ̀rẹ́ àkísà ìgbèrí lè ṣe ìní lè ṣe bẹ́ẹ̀ dàbí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn sẹ́ẹ̀rẹ́ káńtẹ̀ ẹni ọlọ́run nìkan ni ó lè ṣe irú ẹ̀rẹ́ ni tó bá ìṣiṣẹ́ ẹni ọlọ́run ló lè láwùjọ ìlú ló lè tẹ̀lọ́run ẹni ọlọ́run ni òní máa fi ẹni ọlọ́run ni òní máa wú àwọn ọmọ obìnrin olóbìnrin lápá ẹni ọlọ́run ni òní máa fẹ́ fáwọn ọmọ ọlọ́run ẹni ọlọ́run ni òun ṣe dáadáa sí bàbá àti ẹ̀ ọlọ́run dáwà lóru níṣẹ́ rẹ̀ ẹlẹ́kẹrin òun náà ni àbáwá kúrò lálọ́ dídùn ààyè sọ̀rọ̀ yìí àwọn èèyàn tán jẹ́ èèyàn rí tí wọ́n sì bẹ láyé ẹ̀ka kéèsì àníyàn tí wọ́n ṣe kí ni tí wọ́n bẹ láyé wọn àti ìdòkú káníká tọrọ àdúrà fún wa ẹni tó ti kú lóòótọ́ káàzùmù pé èèyàn rí ni ọwọ́ akúlé èèyàn rí wọn ìyá lọ bá káwá lọ lọ tààrí lẹ́yìn náà lẹ́yìn àlùsùn náà sọ pé ìgbẹ́lẹ̀ ti àdúrà ìyẹn náà wá sọ́dọ̀ sí òbí yẹn rí sí òbí

àwọn àwa dáadáa kọ́wẹ́ àwa lè fẹ́ ní ọlọ́run ṣùgbọ́n ó lè ní nǹkan kan tó ń bọ́ ń kọ́ àwọn òfin yóò lẹ́fọ̀ lọ àwọn ògbé dókùn náà àlágbọ́n yìí á gbé lórí bọ́ọ̀mù ẹni tá a bá wá rí bẹ́ẹ̀ni rí ni tọ́jú èèyàn dáadáa a lè lọ bá ìtọ́rọ àdúrà kan ẹran ti wà nínú àdúrà àáfàá lélẹ́yìn ìṣẹ̀lẹ̀ tọ́já sí wípé nígbà ayé àwọn sàábé nígbà tó di bánàbí àsàlà ó ti kú tán ọdún kan bẹ tó pé ọ̀dà dá ojú ọ̀rọ̀ àwọn sàábé wa lọ sọ́dọ̀ amú nàbí sallallahu alaihi wasallam àlàábáṣù lọ́nà àbẹ̀mọ́tọ́lẹ̀ lọ bá àbá wa àlàábá wọ́n ní àbá àbá bá ìlàbẹ́ sọ́ngbà bá débẹ̀ ṣùgbọ́n àpàrọ̀dù àwọn tí wọ́n rò wípé àlèfọ́lé èèyàn tọrọ pàápàá ẹni tó ti kú àbẹ́ni tó wà láyé àlèfọ́lá tọrọ àwọn sàábé wọn àti gbọ́kọ̀rọ̀ kọ́ni wọ́n lọ́ọ̀kọ́ láàrin àbá ọ̀yárọ̀jù fún àwọn àfọ́lá àrẹ̀tọ̀ wọn lọ bá ní. ìjàmọ́sẹ̀ kọ́ yàtọ̀ àbí ọ̀yàtọ̀ àfọ́lé èèyàn tọrọ àti àwọn ọmọ bẹ́ẹ̀ ní kó fi ẹnu rẹ̀ tọrọ ẹnu kó tẹ́ni rí ó ti tọrọ dáadáa fún wa ó dẹ̀ ti jẹ́ ọmọ jẹ́ tiwa sẹ́nu kọ́ yàtọ̀ mọ wá jókòó yàrá mi ọlọ́run láwọ sáàsùwà tí wọ́n máa ti làwà dáadáa pẹ̀lú àná ọlọ́run wọlá àìsẹ́ni tí wọ́n máa ń gba náà dáadáa mi ò sàánù mi èyí ò bá gangan náà ni bá sì jẹ́ ní ẹni tó bá lọ́wọ́ bọ́ tó bá wọ́n lọ́wọ́ bàtà ọlọ́ọ̀kùn mi náà tí ìbálẹ̀ tó fẹ́ ní ẹni tó máa wà láàrín àárín tí eléṣù tó tọrọ àdúrà rẹ̀ àdúrà rẹ̀ òfin dé bìgbà. jẹ́mọ̀ tó yà yóò dùn bẹ̀ ká wá gbó mọ́ ká máa wá fọlẹ́ ẹni rẹ̀ kan sọ́kọ́ ọlọ́wọ́ láṣù wà gíní kan wọ́n là bá wa lókè gíní kan wọ́n là bá wa lágbájú wọ́n là bá wa ní amúnibù wọ́n là bá wa nílé lánà gbogbo eléyìí ọ̀bá tọ́lọ́ ọ̀bà náà bì mú babalá lọ́sẹ̀ tù babalá mọ́nibù ti kú babalá gbàdú ti kú sóbi yá àbí òye wọlá bàbá bàbá rẹ náà tuntun máa bọlá rẹ tọrọ mọ ní òní ọkọ igun tó bá wà láyé wọn àní ọkọ látọrọ tí bàbá rẹ bá jẹ nírí wàá lọ bá ọtọrọ ọtọ jama àwọn sàábé wọn lọ bá àlà bá sùn ni jama sóyà àbí òye hàn àdìsí yẹn àfa wa náà ti gbà wá nínú tọgbà wa ó ní wọn gbọ́dọ̀ kàtọ káánà ìdá kọ àtú ìsàkọ́ bẹ̀rẹ̀ àbá múra àbùmùtọ́ ní ó nígbà tó dàgá tó ju ọ̀rọ̀ á umaru ọmọ àtọ́ ló galama umaru pé ó sún náà ẹni ọlọ́run ni òun dẹ̀ ti gbọ́ yé pé àìfọlé èèyàn tọrọ ọláwọ̀ wa lọ máa bá àpàṣẹ àbáṣe bàbá ìtẹ́sọ́ ẹ bá lọ lé kí ó gan ó ti nà pé ìtẹ́kọ̀ alà ìtọ́là wọ́n máa ń tọrọ òjò kìí ṣe pé wọ́n kọ́ la àbáṣe tọrọ òun ni ọba ń tọrọ òjò lọ́dọ̀ ọlọ́run yóò lé ní wọn sọ̀lá fún ìtẹ́sọ́ ọwọ́ kúmọ́ lọ sọ pé aláwọ́mọ̀ ìwọ ọlọ́ iná kún náà tàwọn sábà lẹ́ka yìí náà nígbà tánàbí ìbẹ̀láyé ànábì là fi sàtẹ̀wò pé kọ́ bá lọ àwọn kan nínú àwọn níbi di àwọn àtúngbèrè nípa àwọn tàbí máa tọrọ wọn fọlá ọlájà bẹ́ẹ̀ wọn yìí fọlá ó ní àwọn ń fànàbí gangan tọrọ àtẹ̀tùmẹ̀ ní tọrọ lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n báyìí ẹni tó jẹ́ òkú ànábì làwọn wá ní kọ́ wá sọ̀rọ̀ ìwọ ọlọ́run gbàdúrà àwọn ọlọ́run dẹ̀ fún wọn lórí ìmọ̀n Bukhari gbà wá àwọn míì náà gbà wá. nínú tẹ́sí náà pé kéèyàn oníkẹ́ni rí ọ́n rí ìdí wa nù àbí kọ́ bá ní bẹ́ẹ̀ lọ́wọ́ lè má ní ìdí mu gan tí ó bá ní bẹ́ẹ̀ lọ́wọ́ ọlọ́run ló fa. àwọn sàábé tó ṣe bẹ́ẹ̀ láyé Muawiya Muawiya ọmọ àbí Sufyan òun náà tó ní kíyè Zidu ibn al-Aswad

ìmáàmù Ṣàwùkání kọ sínú síra wọn pé ó tún ládùúgbà àtúnṣe tọ́bajá tí wọ́n bọ̀ lẹ́ẹ̀sọ̀rọ̀ pé yọ bàbá ọbẹ̀ lọ́run pé wọ́n ọlọ́run ọdún fún wa kìí ṣe báwa dún yàrá wọn kúrò ní dún yàrá rẹ̀ Usman dún yàrá rẹ̀ Ali dúró màáwí àti kálíwá ọlọ́run làbá oyè náà ọlọ́run làbá fún ọ̀fun àṣebẹ̀ ọ̀tọ̀rọ̀ fún wọn ni ó lè bá wọn bẹ ọlọ́run lè fún wọn tí wọ́n lóhun náà wá bá nábì nínú àyè níjọ ìjímọ̀ tó lè òjòjò ọlọ́run ó òjò ọ̀rọ̀ mọ́ o hàálà kàlùbááyì àwọn ẹranko ti parẹ́ gbogbo àwọn ẹran wọn ní ìgbàjẹ́ mọ́ gbogbo àwọn orúkè èso mọ́ gbogbo àwọn orúkè tí wọ́n ti ń rọ ọ̀wà bá nìfẹ́ lọ́wọ́

wàhálà tó dé ṣe wá màfẹ́ kò tó wá di jìmà kejì lágbáwo lágbáwo kó omi omi làwọn òkè kan ó ní wà náà ti tó àwọn nǹkan owó ti rí àwọn ẹni wá ti fẹ́ omi ìyáálé ti bẹ̀rẹ̀ mọ́ ṣùgbọ́n ní ẹ̀kọ́ àfẹ́ǹtẹ̀ yẹn bá àfà ọgbọ́dọ̀ ṣe àwọn èèyàn gbọ́dọ̀ máa ti àfà wọ́n ti ọwọ́ náà àbí ká tí ọ̀ sínú sọ́kà àbíkọ́ ọ̀kẹ́ mú pé àbá máa ṣe làákàyè sábà sọ fún ọ pé àbá ẹ̀sìn báyìí ìwọ́ fi ṣe làákàyè anábì wá mú anábì ọ̀sọ́ pé ìwọ ọlọ́run dáwó ẹ̀sìn bá ti sọ bẹ́ẹ̀ kò tó lè gbọ́dọ̀ fọdún mẹ́wàá anábì ọ̀wá sọ pé ìwọ ọlọ́run mọ́rọ̀ jù anábì ó ní àwàrúmà àwàlẹ́yìnà wàlá àlẹ́yìnà àlàáwùmà àlàáàkáàní wàbìrọ̀ wàṣájá anábìbá sọ̀rọ̀ àdúrà bí wọn ọlọ́run òjò yìí lọ sáwọn agbègbè wa tí wọ́n ti nídìí ẹ̀ ní márọ̀lé wa lórí lọ fún wa ní márọ̀lé wa lórí pọ̀ ọ̀fẹ́ pàwárẹ́ ìwọ ọlọ́run bá mi rọ sáwọn anú àpáta àwọn anú oko àwọn anú òdì àwọn abisá ti nídìí omi sẹ́rí ádàpù àdẹ́dọ̀ lọ́pẹ́ mọ́rọ̀ jù máa wọ́n ibi tán sí nídìí ẹ̀ bá ní rọ̀ ọ́bẹ̀ ibi tá a ti nídìí ẹ̀ níwọ̀n bá ọ̀wọ̀n bá fún wa ọlọ́run á gbàgbà lábáwọ̀ ọkọ̀ ya òfé jókòó sílé ní wọlá Muhammadu fún wọlá anábì fún wa kò ṣe bẹ́ẹ̀ sẹ́ẹ̀rí gbogbo lọ́jọ́ lọ pé <clears throat> gbogbo àwọn àbá àtàn ṣe bẹ́ẹ̀ a kápálà yìí fún ilé òtún lagidi ẹ wa lagidi tó aládọ́rùn-ún tó àní ọlọ́wọ́lá àbá wọlá àyá mi wọlá àpá mi wọlá àṣẹ òní wọlá àbá wa ní lánàjẹ wọlá àbá wa lágbàjì wọlá àbá wa èyí tọrọ bẹ́ẹ̀ ọ̀bá lánàá kùránì àti súnà mu kí lọ fẹ́ pélé yàn nínú àwọn ọ̀nà mẹ́rin táwọn àpá àtúnú apẹ̀lẹ́ mi ìwo ni kábọ́lá bàbá wa tọrọ àbọ́lá àyá wa tọrọ ìwo lọ́bọ́ sí kó sí bẹ́ẹ̀ mu. ìjọba òrùka a rí báyà báyà rí ọ̀nà nínú àwọn ọ̀nà táà ti lè abụọ nǹkan tọrọ. àbá aláwa ní èyí mọ̀ṣúrọ̀ tí kọ́ ọ irú ẹ̀ ká máa fòkú tọrọ ẹni tó ti kú ká máa wọlé tọrọ ká máa fi ká máa tọrọ tọrọ ká lọ bí sọ bí bàbá sọ lọ́wọ́. ọlọ́run wọlá bàbá mi tó ń bẹ́nu sáré ilé tí mo fẹ́ kọ́jú ìrìn pọ́ máka tí mo gbọ́ ìjẹ́ ńlọ́rọ̀ ìrìnlọ́ ìyẹn ṣe bẹ́ẹ̀ ṣe ń fún mi. èyí máa fi ẹyin ọlọ́rọ̀ ìdá kan ẹ̀yìn kódà kọjá nìyẹn ètò òpòlọpọlẹ sọ̀rọ̀ náà kọ ìwọ lè rò pé nìyẹn kọ́mọ̀ jẹ́ nìyẹn lọ́dọ̀ lọ ìwọ sì lè rò pé wọ́n àbíkọ̀ wa máa ní tẹ́ wá rí gbogbo àwọn olùkà àfà ní a máa ṣe bẹ́ẹ̀ ara àwọn tí ó dá ní ara ẹni àtàwá sùn bíjá ìrìnàbí sọlọ́lá àlọ́sọ́lá káwọ́ bíjá ìgẹ́rí ká máa fi ìyà anábì ọlọ́wọ́lá ìyà anábì ọlọ́wọ́lá gbogbo eléyìí àìmọ́ ṣe bẹ́ẹ̀ fẹ́ ráwọn ẹ̀rí tí wọ́n mú wá àwọn àdíìsì rọ́ni ara ẹ̀ ní àdíìsì tàwásà túbí jáì fàyínà jáì ńlá lọ́yà àdíì wọ́n lábẹ́bí ní ẹ máa fọ́ láàrin sọ̀rọ̀ torí bọ́lá àmì tóbi lọ́dọ̀ ọlọ́run àláyà lẹ́bí sọ bẹ́ẹ̀ ẹbí wọn pé nínú olówó àti nínú bọ̀kárì ní àdínú náà lábúdáwọ́dà àti náà sáyé àbí súnánù dàrí ní ta lọ gbà wá ní àwọn àpá aládìsí wọn lérí kàkà mú wá lọ́wọ́ àdíyẹ ọ̀rọ̀ ọ̀rọ̀ ni àdíyí tó màkúrú kódà ṣẹ́kù Islam nínú tèmíyà nínú mọ̀júmọ́ fàtàwà àwọn volunteer ni wọ́n mú wá wọ́n nínú àwọn àdíyí lọ́sàn máa ń lò wípé ìzáàsà alítúmọ̀ lọ́wà wọ́n lánàbí sọ pé bẹ́ẹ̀ ànàbí ọ̀sọ́ bẹ́ẹ̀ àwọn náà ọ̀rọ̀ máa nàbí òsì wọ́n ọ̀rọ̀ máa nàbí bá nàbí ní bá ti já ilà lọ́wọ́ iyì nítorí lọ́dọ̀ ọlọ́ àdìsọ́ màkúdúró irọ́ náà pàmò àná iyì ànábì tóbi ẹ bá bẹ́ẹ̀ máa ní iyì ànábì tó tóbi ẹ lọ ka kíra àbá wa àlàámà ìgbìmọ̀ lọ́kọ́ yìí ọmọ kébìnú sílíà jàláwù làfàá jàláwù làfàá ìgbìmọ̀ lọ́kọ́ yìí dáàpọ̀ àwọn láti bẹ fànàbí wàláì ọlápọ̀ fànàbí alẹ́fẹ́ tí mo káwọn dáàpọ̀ ànábì ẹjẹ́ àwọn láti ní ìdíje àṣàdùn àlá ìlà àìlọ́lá kí ni ọ̀sẹ̀ yìí aṣáájú àná muhammadu rasulu èyí ò bẹ́ẹ̀ tí tó níyì ẹwọ ìbá lásán ní ìwé olójúmọ́ transfive wọ́n wà dáàbò ànábì ẹwọ sọ̀rọ̀ láti ìgbìmọ̀ ní àbá amáka nínú àdàbò ànábì ìfẹ́ ẹtún wọ́rú àdúrà àbá amáka àdùnsán aláwọ̀ ọ̀rọ̀bà àdùnsán àdùnsán àti muhammadu anil wasilata táàsọ̀ bá nàbí òní yìí táàsọ̀ pé kọ̀lọ́lá àwọn ọ̀sọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n táàsọ̀ fún ọ ní pé wọn ò ní òfin ìyá ànábì ọ̀la àdìsọ ànábì tuntun kò sí láyé mọ́tì iye ọ̀rọ̀ ogun àti ẹ̀ lọ́fẹ́ máa sọ̀rọ̀ anábì tó ọ̀tà kó súnmọ́ rẹ̀ gbogbo súnà anábì ọ̀tà aládà kó ti bọ́ọ̀mù ọwọ́ afẹ́ máa jọ láàbì ìwọ jẹ́ kéré àáfà aláìsọ̀lá náà gbogbo orú àwọn nǹkan yìí tàbí máa mú nǹkan míì lẹ́yìn ọlọ bí ó sà ọlọ́run olóògùn àbí òògùn lákàáyé tàbí tọrọ èèyàn pé òmìnira àbí kìíní kan wá yòónú ẹ̀yìn ayé ayé wá yòónú ọlọ́run ọ̀sẹ̀ ayé ìgbìmọ̀ wá tó ló fi gbogbo ni àáfà ní ká sọ ṣe ní ìparí àáfà ní ṣùgbọ́n àwọn kan bẹ táwọn kan máa mú wá láwọn nínú rẹ̀ kí mú alákọ̀ọ́kọ́ iskisọ́ wọ́n àtìlà àbá bí àfá wa umaru bó sì lọ bá àfá wa alàbá àpàlójọ́gbà àwọn kálẹ̀rí àwọn bí umaru tọ́lá àbá sọ̀rọ̀ bí ṣe umaru olórí àbá sì lọ́kọ́ tí umaru jákàlẹ̀ bẹ̀rẹ̀ níta wa sọ fún ọ àsáwùtọ́ bá jẹ́ ní eré pàápàá tá a bá sọ nínú ọtọ́jà gbà tẹ́ ẹ bá rí èèyàn méjì wọ́n jẹ́ mèrè ìkájọ́ méje ìkájọ́ àgbàlagbà alẹ́ ìgbà máa àgbàlagbà tó rọ́ méje lè máa mi lórí ìsáàfù máa sẹ́ni bí tẹ̀sán mi lórí ìsú bàbá arúgbó mi ti lé máa lò fi tẹ́ ẹ bá rí èyí ẹni ọlọ́run méjì ìkan ọmọ èké ìkan ló ta lẹ́nu tó kọ́ wá bẹ náà fún arúgbó ni ẹnu òun ti ń súnmọ́ sáàrí ó súnmọ́ kóun ti fẹ̀sẹ̀ ẹlẹ́ kó súnmọ́ túbá ọmọ èké ẹ̀sẹ̀ lè má ti tàlá rẹ̀ jama ẹ̀gbọ́n mi yé wọ́n ní pé wọ́n rù fọlá àdàbà àwa sọ fún mi pé ọ̀fọ́ lẹ́ẹ̀ ó lò pé kọ́ àfáwà alhafiz ibnu hajar alaskolani nínú fatul bari wọn nínú sky yìí tí mo lò nígbà tí mo ṣe ìdájú kìíní volume three page one fifty ní torí tọ́bọ̀ fatul bari yàtọ̀ síra wọn edition rẹ̀ yàtọ̀ wọ́n ní àfáwà ibnu hajar àwọn wá kọjáde àdúrà gangan tí alàbáṣu ṣe tọ́bájá sí pé wọ́n rúkọ lẹ́ẹ̀tọ̀rọ̀ nítorí máa gbàdúrà yẹn wọ́n ní àlàbáṣù òun náà ń gbà tọ́wọ́ àdìpọ̀ ń tọrọ ó ní àlàhùnmá ìwọ ọlọ́run ọba ẹ máa wo iná wú lámúyẹ́ ń zil bàlá àdánwò kan ò lè ṣẹlẹ̀ ilá bìzàmbì ẹ̀sẹ̀ wa ló fà. rìsẹ́ṣọ̀n bá pariwo ní nàìjíríà ẹ̀ẹ́dá lọ túbá ẹ̀sẹ̀ wa ló fà rìsẹ́ṣọ̀n lódodo làwọn olórí burúkú kan ti bàlú ìjẹ tí wọ́n ti kówó jẹ ẹ̀sẹ̀ wa náà ni torí pé bẹ́ẹ̀ bá ti rí ìwà ńlá àlẹ́ ìkó làwọn bá àyàn lè yé lórí sówó òní tí wọ́n kó jẹ náà lọ́pọ̀ àjèjì sókà ìdí bàtà làwà yìí sókà òjò náà ṣèjì àti sọ̀rọ̀ fẹ́ gbọ́ ẹ́písòdù sókà mọ́ ẹmọ yìí èèyàn tí wọ́n pa ní sókà tọ́lọ̀ bá wọlé ìwọ̀n kan rìfẹ́ṣọ̀ kan lè má fún nàìjíríà for the next twenty years ṣùgbọ́n mo dúró ẹ̀rí fẹ́ bóyá gbogbo àwọn àmì ìwà ọlọ́wọ́ bá ti wù tí ẹ bá ti pé máa yá abáwò lọ òdìkùn lọ́wọ́lọ́wọ́ àrùn kan tí ẹ bá ti báwọn àbúrò àwọn bá ṣe ìyàn bá ti kàwá fún kankan ìbá ti náà ní jama ẹ máa wà pé fún àbá sọ̀rọ̀ fún wa pé ẹ lẹ́rù àwọn sàábì lé ọba àwọn sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run alẹ́ abáàbù wa ń tàbí àkóníwọ̀ ọlọ́run àdánwò ìṣẹ̀lẹ̀ ńlá dídáńdé ẹnu àdúrà tó ṣe ó lo adáàkùnrin lọ́lọ́ ìtẹ̀rọ ọ̀gá kéèyàn jẹ́wọ́ ẹ̀sìn nìyẹn ó ní ẹ̀sẹ̀ ni wàlámúyá sí ńlá dídáwọ́bà àdánwò ìṣẹ̀lẹ̀ kó àti pẹ̀lú kápúbà wàkọ́dìtà wá já àlọ́kọ́rùn bí lẹ́ẹ̀ka sẹ́ẹ̀rì àwọn àjọ ilé kí n wá bá kí n kó àwọn wá sọ́dọ̀ ọ̀wọ́ ọlọ́run lìmàkáání ní nàbí yíká torí pé mo ipò tí mo wà sí wọn lọ́dọ̀ ànábì rẹ ànábì rẹ ni mo jẹ́ ọ̀hún ànábì ni mo jẹ́ wà á sì yí àìdínà ilé ìka ẹ máa wo ọwọ́ wa rẹ ìwọ ọlọ́run ọba dìdùnú pẹ̀lú ẹsẹ̀ amọ̀bẹ́lẹ́sẹ̀ níwá ìwọ ọlọ́run wá sí ilé ìka táwọ́bà orí wa rèé atúbà ìwọ ọlọ́run ọba atúbà wá fàkínàl gáyífà ọ̀wá rọ̀jò fún wa wọ́n ní kí ni àlàbá ṣe báyìí tán fàárà fásitì sàmà mítúlù jìbá wọ́n ní kọ́sẹ̀lẹ̀ ní wípé sámà ọba dìbò tó di pé ọ̀rọ̀ tó fi ájà bí òkè jẹ́ sámà wá di tó chéǹjì tó jò sí lójú ẹsẹ̀ àbá òjò bá ń rọ̀ òjò bá àwọn èèyàn dẹ́rù sẹ́ni ayé dáadáa àfọ́ àwa ìtàn hajar alasọ̀lá nínú ọkọ̀ ilé ìsinmi fásitì báyìí tó bá já sí pé wọ́n fọ́ láàlẹ́ àbá olùkó tó sàdúrà ṣé ẹni tẹ́lẹ̀ ìfọ́ lẹ́ẹ̀tọ́ ní ọlọ́wọ́lá bá alámìlẹ̀ bàbá alámìlẹ̀ tó múra tó sàdúrà nínú sàárè wọ́n lá bá alámìlẹ̀ tó múra tó sàdúrà wọ́n lá ṣe ìwà lókè páàdì tó ṣe lókè páàdì sàdúrà wọ́n lá ó ẹlòmíì tó tọrọ lé jẹ̀rọ ẹ̀ tó tó tàbẹ́ lómi wọ́lá jàgàlì tóóró jàgàlì tóóró òkè fúrì sí iná tó lọ́jọ́ bá sọ̀rọ̀ wọ́lá bíbù sàkìsámì ó tún bọ́lá <laughs> omi tọrọ omi sàkìsámì wọ́lá àgàṣẹ̀rí wọ́lá amáka àdínà gbogbo eléyìí ọ̀gbẹ́sìn ẹ̀ má ṣe bẹ́ẹ̀ ẹ̀ má jàmá sóyà rí ìwé múlùbá kílè léyìn báwọn hadithu dorir hadithu mada adorir ọkùnrin ọkùnrin afọ́jú kan tọ́jẹ́ pé dọ̀rí rọ̀ lọ́ba sọ tọ́jẹ́ pé bí ẹ̀rú màrà tó yí òmìnira dáadáa àfa wa kuma wọn ma hamil wọn ló gbà wá anna rọjùlá dọ̀rí rọ̀ lọ́ba sọ àfa nàbí yà sọlọ lọ àrùn àsálà ọkùnrin kan tó jẹ́ òmìnira dáadáa wọn lọ́wọ́ bá nàbí pàkọ́ọ́là lẹ́ni tó ń sọ pé sẹ́wọ́n àwọn tí wọ́n sàlàyé làwọn àfa àti wọn ò gbé sí yìí ìmí ìtọ́fẹ́ máa ti

tó ọba fẹ́ kí n ṣàdúrà kò ní kù ṣùgbọ́n o tó ọba fẹ́ o ìbá ní kò jẹ́ ìfi lọ́ra kọjá sí pé kí n má ti ìbẹ̀ lọ fọ eléyìí ọlọ́dà jù kọ́ ọmọ àmánéjì ojú rẹ lọ wọ́n ní pé nínú ìwà àyà níbi tó ọba fẹ́ sọ̀dáríta ìbádà kó o sì sùúrù kọ́ ọmọ ti ṣàdúrà fún ojú rẹ wà ní ìfàwọ́ àtẹ́yìn lákàá ó lórí fún ọmọ rí hàn ó ní wà níbi ìbá bá ń bẹ lọ bí wọn fẹ́ ríran ànábì dẹ̀ ṣàlùwàlà fà àmọ́rọ̀ wáyà tàwábà ànábì ní kọ́sà lùwàlà kọ́dẹ̀ ṣàlùwàlẹ̀ dáadáa ànábì dẹ̀ nìkú kí lọ́la kábíyèsí ànábì wá bẹ lọ pẹ̀lú Allahumma o ilé Muhammadin sallallahu alaihi mọ̀ wá bí ọ̀ pẹ̀lú ànábì rẹ̀ sí ṣe Muhammad ànábì ti kọ́ máa sọ báyìí o nàbí yù rahma ànábì ìkẹ́ yá Muhammad rẹ̀ ànábì ìní tàwájá tùbíkà ìlàrọ̀ tí fi hajà sí àbí ìwà ànábì mọ̀ wá fi ọ́ sàkẹ́lú lọ́dọ̀ ọlọ́ lórí kàtà ìdíkọ́ lọ́wọ́ bá mi lajú ìwọ ọkùnrin tó sọ̀rọ̀ ọlọ́run bá ṣe fún ọ ọkùnrin tó ń tọ́sọ ọlọ́dọ̀ ọlọ́run ọkùnrin yẹn bá ṣe tánà bí ni ó ṣe yẹ fàbára ọba lálá àfihàn ìmọ̀ràn àti mímì àwọn náà ṣe kí ni ò náà gbà ọ ọ̀rọ̀ táwọn àáfà sọ lórí àdìsí yìí pọ̀ alákọ̀ọ́kọ́ ọ̀nbẹ nínú àwọn àáfà wọn ládìsí yìí ọ̀fẹ́ fẹ́rẹ́ ni wọn ládìsí tó ń dọ̀ àdìsí ni wọn ládìsí tó ń lẹ́yìn àdìsí yẹn ò ṣe kí ni wọ́n ní òye sáǹtì tẹ́lọ̀ káàkiri kò kẹsẹ̀ nílẹ̀ àwọn kan wá ní ọ̀dà ẹsẹ̀ ẹ̀já mọ́ wọ́n fẹsẹ̀ nílẹ̀ gan sọ̀hìn alákùnrin yóò tó ní ọ̀dà ó ní ọmọ wọlá àdájú tí ló ṣe jàmá ó wá bá dájú àtọwá sí àtàwá súlù bìdùá ìrọ̀jú ìsọ́lẹ̀ àdúrà ẹ̀rẹ́rẹ́ àbádàbí ìṣẹ̀lẹ̀ ajẹ́sẹ̀ àdúrà náà ti kọjá ẹ̀rẹ́rẹ́ yẹn ló fi ṣàtẹ̀gùn èyí ò sì bá ṣẹ̀rí àwọn ẹ̀ẹ́lẹ́rìí bẹ̀rù gbogbo àwọn ẹ̀rí bí ìtàn mú wá àsìkò ọ̀gbà wá láti máa ṣe rọ́ọ̀dù fún kò láàkọ́ sí lọ́kọ́ òru ìtọ́ bẹ́sìn mu òun ni ká wá sọmọ lọ pẹ̀lú gbàgbọ́ òdodo wa pẹ̀lú ọkọ̀ àti òyìn ọlọ́ pẹ̀lú iṣẹ́ wa pẹ̀lú pẹ́ni tó bá jẹ́ ní ọlọ́run wa gbogbo wọ́n là bàbá wa ní Nokia wọ́n là yìí fún wa ní Samsung lórí ilé ọba tó ọlọ́run bá mi yìí subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk salamu alaykum